بسم الله الرحمن الرحيم يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة الحمد لله وكفى على دعوة الذي جعل المودة بين الزوجين وبتير في ìkẹ́ wàràhàmàtà àti àánú bẹ́yìnà zaujain sáàrin ìyàwó àtọkọ nígbà wọn lera wọn tí wọ́n fẹ́ra wọn ọlọ́run bá aláà ló fi ìfẹ́ ní kíní sí ẹ̀mí ẹnì kejì ọlọ́run bá aláà pàápàpọ̀ ọlọ́run wá fi àánú ara wọn síra wọn lẹ́mìí ọ̀sẹ́nìkan tí ó ní fẹ́ ìyàwó rẹ̀ tí ó ní máa sànú ẹ̀ kò sẹ́nìkan tí wọ́n máa sàánú ìyàwó ẹ̀ tí ìyàwó rẹ̀ ò ní nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́wọ́n bá tó wá pa wá pọ̀ tó ní táwọn nífẹ̀ẹ́ ara wa ká sì máa sàánú ara wa òun náà lọ́jọ́ kí gbogbo táǹsì ní ayé ó lè rọrùn fún wa ọba tó ṣe bẹ́ẹ̀ adúpẹ́ fún ọlọ́run ọba náà wà bá àtàlákọ̀ ọba ilé tó wá ṣe lẹ́tọ̀ọ́ wípé a lè túká عند تعذر المعاشرة بينهما في ìgbédapọ̀ tó bá fẹ́ bí aburú tó ju aburú tá a wà nínú ẹ̀ lọ. ó sì kankan tí máa ń fà á sí ọkùnrin tí fi máa ń kọyàwó ẹlẹ̀ àbí tí obìnrin tó fi sọ pé òun ò ṣe mọ́ bẹ́ẹ̀ bá jẹ́ pé àwọn méjèèjì ara ti ní wọ́n ọlọ́run sì fẹ́ kára ọmọ ni wá ọlọ́wọ́n bá aláà yọ́ wá ṣe lẹ́tọ̀ọ́ ń gbà ní wípé ẹlẹ́lẹ́tọ̀ọ̀tọ̀ nítorí kára ọmọba ní solution fún problem òun ní the first man jẹ́ tẹ́lẹ̀ pé problem ti ń bẹ̀ lẹ́yìn èyí dára yẹn yọ́ lọ́gbọ́ra lọ́wọ́n bá aláà fi wá ṣe lẹ́tọ̀ọ́ wípé ọ̀dà ẹkùnkùn máa lẹ́lẹ́tọ̀ọ̀tọ̀ kẹ́ máa gbígbèsè ọ̀yà àlàáfíà tí wọ́n sì ń túká àwọn méjèèjì wọ́n sì máa gbígbèsè ọ̀yà àlàáfíà ẹ̀jẹ̀ tó kò mọ ẹgbẹ́ lónìí ìyàwó náà sọ pé àwọn ah, ọlọ́run ṣe ọ́ àmọ́ kí o ṣe ń tẹ́yìn máa ń tọrọ lọ́dọ̀ ọlọ́ abẹ́lẹ́ nínú àna ọ̀rọ̀ àti agbára rẹ̀ gbogbo àwọn tá a ti gbé ìyàwó tá a ti lọ́kọ wọ́n tó ká tí ń ṣẹlẹ̀ tí wọ́n aṣọ kò fún orí igbó fún ìyàlálẹ́ àti lẹ́nu kọ́lọ́mọdé ní kọ̀ọ̀kan wa kọ́lọ́mọdé àmà wò abẹ́lẹ́ wà láti hàn ká lè fẹ́ ẹni tí yóò fi alọ́kànbalẹ̀ lórí ẹ̀sìn wa lórí ìfẹ̀mí wa kí a wà á tara bẹ́ẹ̀ tá a lè rẹ̀ jẹ́nà ọlọ́run ẹ̀yọ́ lọ́wọ́ mi nínú ẹ̀sìn wa ìtí wọ́n ní lọ lọ́tọ̀ọ̀tọ̀ kí làwọn nǹkan òun ní máa ń fà á tọ́jọ́ sí gbogbo àwọn èèyàn tí ọba fẹ́ fi ọkọ̀ sílẹ̀ tí wọ́n sì fẹ́ dáláì níyàwó lé kí wọ́n lọ lè ṣàkólé kan lérí àwọn nǹkan tá a fẹ́ sọ yìí lẹ́yìn náà a ṣàlàyé níwọ̀nba nípa àwọn àjẹbọ̀ àdáwò tí máa bá àyàn tí máa ń báyàwó tí máa ń bọ́kọ tí máa ń bọ́mọ tọ́lọ́n bá ní kọ́ máa wà láàrin wọn kọ́dà àdáwò yẹn kèé dúró lérí àwọn táwí nìkan yóò bá fámílì ọkọ àti fámílì ìyàwó àwọn fámílì méjèèjì tí wọ́n ti ń kíra wọn tẹ́lẹ̀ tí wọ́n ń bára wọn ṣe wọn ò sì ní jọṣe mọ́ òde kan pàdé ara wọn kí wọ́n mọ́jú síra wọn kálukú wọn bá ti ràn. ẹ máa yá mi àtàláàkì wà hálù ákìdì nìka òun náà ní kókó ìdìtà sún ká tú padà bẹ̀lọ́gbìn ṣàríyà ìmọ̀ àníyà ká sọ ọ́ báyìí ní ọ pé mo kọ̀ọ́lẹ̀ wà lábẹ̀rẹ̀ yìí wọ̀wọ́ ìfisọ́lù ákìdì zọ̀jẹ́ ní ánìlẹ̀ ákàrì òun náà ní kí ọkọ àtìyàwó tí wọ́n ti wà papọ̀ tẹ́lẹ̀ káwọn méjèèjì kí wọ́n túká kí wọ́n má sí lọ́dọ̀ ara wọn mọ́ ètí wọ́n pè ní àtọ̀lá àtọ̀lẹ́lẹ́ àtàlá ọ̀kan nínú àwọn àdánwò ayé ni kọ́lọ̀ mọ́fẹ́sà náà fẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo àwọn tọ́lọ́wọ́ bá aláàtí fẹ́fà dáwò fún kọ́lọ̀ mọ́sàdá wa kò sì rí tẹ́ẹ̀dá fún wọn kọ́lọ̀ bá forí jẹ wọn kọ́lọ̀ bá tó wọn. àdọ̀lélò alámọ̀ṣọ́ra iye ti ní ẹ̀rí kí ọkọ ọlọ́lọ́tọ̀ kí àwọn ọlọ́lọ́tọ̀ tá à ń pè ní àtàlá kì í ọlọ́wọ́ bá alá ọ ṣàlàyé ẹ̀ ọ wà nínú ṣọ̀rí àwa wípé àlè lọ́tọ̀ọ̀tọ̀ tí ìgbẹ́pàpọ̀ ọ̀bá rọrùn mọ́ kọjá pé ọfẹ́ fa burú lẹ́tọ́ jẹ́lú àwọn méjèèjì a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ọlọ́wọ́n bá ní yá ayé ẹ̀nàbí ọlọ́wọ́n bá ní mo pẹ̀lẹ́ Muhammad ìrẹ́ àtàlákọ̀tún wọn lẹ̀ máa ṣe háìdẹ̀ lọ́wọ́ wọ́n àṣìlẹ̀ ìdá kẹrì pé wọ́n mára kò sí ẹni tí ń ṣe haidẹ̀ lọ́wọ́ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọ̀sẹ̀ ilé ìrìnṣẹ́ tó talaq ayà alákọ̀ọ́kọ́ ọlọ́ọ̀wá dájúkọ̀ ànábì bẹ́ẹ̀ sì ni ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì ọkọ̀ ìyàwó sílẹ̀ àmákọ̀ padà lọ́mọ́ ló fi jẹ́ pé kò sọ́kàn ní àwọn ìyàwó ànábì tá ànábì pẹ̀ sílẹ̀ pátápátá ìyàwó hásọ ànábì sọ pé mọ̀kọ́ ẹ àmọ́ ọlọ́run ní kọ́gbà padà kó tó parí ẹ̀dà rẹ̀ ìtumọ̀ ẹni ká ànábì ọkọ̀ ìyàwó kankan tó jáde kúrò nínú ilé ànábì. ẹ̀yọ́mọ̀ ẹ̀yà mi ọlọ́run adájú pé ànábì ká ànábì olùsàlàyé fún gbogbo àwọn tájọ́ ìyàwó ilé ìlú ìjà àmọ̀ pé Islam kò sí tí ọ̀dá sí alukoran kò sí tí ọ̀dá sí nínú abala ẹ̀sìn wa àti abala ayé wa. الحكمة من شرعياته كي أني ذكرت أكتير الله بألا فتا ملابلا يتياوش له هنا نتيه سافتدت الحال بين الزوجين وتعذرت المباشرة التي تؤدي إلى الهلاك والضرر والموت أو غير ذلك الله بألا أبي طلاق سنو رسنوة دفوس من ذاتي أقرأت يا الله بأكبر عن يمن tó jẹ́ pé àti gbé papọ̀ wá nira ìnira yìí wọ́n ń bá wọn ìtí ń bà lábẹ́ àwọn jẹ́ ìtí ń bẹ̀jẹ̀ wọn jẹ́ ìtí ń bà ròrí wọn jẹ́ ìtí ń bà wà wọn jẹ́ wọ́n nígbà míì gan-an ara ti ní wọn wọn ò sùn lẹ́sàn-án wọn ò sùn lọ́rùn àwọn méjèèjì ní wọn ò dùn tó bá ti wà nù lé kọ́dà àwọn tó ní ẹ̀jẹ̀ rí wọn nígbà míì ẹlòmíì ó lè padà wá dípò ẹni rẹ̀ bọ̀ látara ìgbépapọ̀ pẹ̀lú ẹni tí kò nífẹ̀ẹ́ láti gbépapọ̀ mọ́. a jẹ́ pé kí nǹkan má bàa yíwọ́ kọjá là òun náà ni ọlọ́run bá wa ló fi fi tọ̀láàkù sínú ẹ̀sìn wa yóò wá jẹ́ pé àtọ̀láàkù yóò máa jẹ́ min jamalil islam ó wà nínú ẹ̀rọ islam nítorí tí ọlọ́run bá aláwọ̀ gbé wá nípìnlẹ̀ ọlọ́run bá aláwọ̀ fẹ́ ká wa kálíbà kọ́ra wa ọlọ́run bá aláwọ̀ fẹ́ ká fẹ́ra wa kálíbà máa gbé papọ̀ ni kí àdámọ́ èmi àti ẹ́ àbí wà tìyàwó rẹ̀ tí ọ̀bá wá lọ mọ́ tó di pé ọwá fẹ́ fa wàhálà àbáború àdé ẹnìkan ti yí padà lọ́wọ́ àwọn méjèèjì ń tàjọ láìmọ̀ ṣe àjọṣe mọ́ ẹ̀tọ́ ta láàmọ̀ fúnra wa fúnra wa mọ́ ọwá di pé ẹ̀jẹ̀ fẹ́ máa ru wàhálà fẹ́ máa dé ìbànújẹ́ àyòsùn lọ́sàn àyòsùn lóru ọlọ́run wá gbé solúsàn wa solúsàn ni tọ̀láàkì nígbà tádàwó bá dé èyí ó dèrè rẹ̀ tádàwó tó dé ìmọ̀ bá gbọ́n tí ń sọ yìí jama yọ́ ma wá kò ní ntí ọ̀dá yọ́ ma di ntọ́ dá nítorí pé solution fún problem tá a kí ni nípa ní gbogbo solution fún problem sì ní ìtọ́dá ni. àmọ́ nípìnlẹ̀ orí ọlọ́wọ́ bá aláà wọ̀n ìsìlámù lọ́jọ́ ilà tààrù sí sílmi bẹ́ẹ̀ náà sọ̀tún ọlọ́wọ́ bá aláà ti wá nínú alukùránì nínú àwọn àyà tí ò nílé àwọn àdìsí anábìwá Muhammad sallallahu alaihi wasallam tó pẹ̀rẹ̀pẹ̀tẹ̀ tọ́lọ́wọ́ bá aláàfin pè wá sákèsí àwa tá a jẹ́ ọkọ tá a jẹ́ ìyàwó wípé ká máa ṣe faradà fúnra wa ká máa ṣe sùúrù fúnra wa ká máa ṣe dáadáa síra wa ká máa bà túká àdéhùn ọlọ́wọ́ bá aláàfin ara rẹ̀ ó gbé ẹ̀tọ́ láàkú kalẹ̀ fún àbáyọ nígbà tí ọkọ àti ìyàwó bá ní ṣòro ni kìí ṣe nǹkan tó yẹn máa ń rò nínú ẹ̀mí yẹn pé mo fẹ́ fẹ́ lágbájá kí lè bá kọ́ bàbá ṣe é kọ́ sọ́ọ́lẹ̀ àwọn ìfọ̀mí àwọn náà lè lórí ẹ̀gán wọ́n ní sọ̀rọ̀ lè gbà kẹ́lì kan darú àníyàn yẹn fún àǹtí rẹ̀ àbọ́mọdé lóbìnrin tọ́wà ní àfisọ̀rọ̀ ọ̀sáṣà akídù lọ́mọdé sọ ní nígbà burú bẹ́ẹ̀ nínú àwọn àkíyèsí ọlọ́run bá aláǹtí àwọn ọkọ àti ìyàwó sí káwọn bá túká a'udhu billahi minash ma'ruf ọlọ́run bá ní ẹ̀yin tẹ́ jẹ́kọ ẹ máa bá àwọn ìyàwó yín lò ó ti dìbádà bí èyí ìbádà jama ẹ̀hẹ̀ wàá ṣòro ó mẹ́gọ́ ó ti dìbádà ọlọ́pàá aláṣẹ wọn ni wọ́n ṣe dáadáa síyàwó rẹ̀ fàyín ka yìí tó mọ̀ hàn ọlọ́run tọ́ba ṣe kórìíra nǹkan kan nínú tí wọ́n ṣe sáàsá ń tẹ́kọ̀rọ̀ yóò ṣe á ah, ẹ kórìíra nǹkan kan lóòótọ́ ẹ lè kórìíra nǹkan kan ọba àlá yóò padà wá sí dáadáa rọ́pò òfin lára wọn. sọ́tù ànìsá àyà 19 kí ni wọ́n bá wa sọ́mọ̀ ìjàmáà ọlọ́run bá aláǹkásẹ̀ ló wà wípé àwọn obìnrin bá ṣe dáwọn yẹn gbogbo tẹ́ bá fẹ́ kẹ́ máa rí ní ara wọn anábìbí ní láyé mọ́mìnà mọ́mìnà anábìbí olùgbàgbódodo lọ́kùnrin ọ̀gbọ́dọ̀ ọmọ bínú sólùgbàgbódodo lóbìnrin tọ́díyàwó rẹ̀ nítorí àmì ní àkólùkọ̀ tó bá ṣe ìkórìíra àwa kan lọ́dún àmì àwákàr èyí tó dáa tó ń ṣe yẹn máa fi kàyí pọ̀ bá rẹ̀ kí anábìbí sọ fún wa yẹn anábìbí nǹkan ṣẹ́yìn wa wípé ká máa fi kàyí kan fún ìyàwó tèmi ìyàwó tiẹ̀ àmàdì kan yìí kan àwọn sàbíyàtì àwọn ni ànábì ń sọ ọ̀rọ̀ wọn fáwọn ọkọ wọn wípé àwọn ìyàwó yìí tẹ́dá jùlọ táwọn àlólé yẹn rẹ̀ máa fi kan yìí kan fún wọn ni o ìwọ́n ni ìwọ̀n níbi kan yìí kan bọ́ọ̀ bá ti gbọ́ ìdọ́lọ̀ ń sọ yẹ kí lágbà ẹgbẹ́ rẹ̀ ẹ àtọ́láàsì torí wọ́n lọ́gbọ́rọ̀ ìyá rẹ̀ náà bàbá rẹ̀ náà nìkan yìí kan fún ni lọ́jẹ́ kí ìyá rẹ̀ ọ sẹ́kù ní inú bàbá rẹ̀ kì í ṣe gbogbo tí bàbá rẹ̀ ṣe náà lọ́tẹ̀ ìyá rẹ̀ lọ́rùn ìyá rẹ̀ náà ṣe kí ni ó ṣe sùúrù mi ìwọ́n fi dàgbà náà fi lọ tọ́rọ́ tó bá ní onígbà onígbà onígbà tó gbogbo ìgbọ́dọ̀ dá ní àhà ọ̀padà wa máa tàyàwó sílé bó wá ṣe ń fẹ́ náà lọ́mọ kọ̀ torí pé bákan náà gbogbo wọn rí ìyàtọ̀ bí ọjọ́ lọ́wọ́ láàrin wọn. اللهم الله سبحانه وتعالى انه آية مين قلنا والمطلقات يتربصن بأنفسهن إن ثلاثة قروه وقعوا عن طبعات رواكوا لنا فقلت رواكوا بنين لا يكون إلا لفة كثير ó kí ló parí yóò sa haidọ̀ mẹ́ta kó tó lọ tí ò bá ṣe haidọ̀ mọ́ àbí kò tí ì máa ṣe haidọ̀ oṣù mẹ́ta ní òfin ni ni ó lò kó tó máa lọ yóò sa ìdà òfin ni ọlọ́run bá ní wọ́n gbọ́dọ̀ sa ìdà oṣù mẹ́ta tó bá jẹ́ pé wọn ò ṣe menstruation mọ́ tí wọ́n bá ṣe menstruation wọ́n ṣe kí ni wọ́n ṣe menstruation lẹ́ẹ̀mẹ́lọ́rùn lẹ́ẹ̀mẹ́ta tó bá wá tọ́lá ti parí idol mẹ́ta tọ́ yọ máa lọ o ti kọ́ lẹ́nu yẹn mo kọ́ ilẹ̀ tó ń yẹ kò kí lè lọ ó nígbà tí ọba ṣe idol lẹ́ẹ̀mẹ́ta tó bá jẹ́ ṣe idol ọgbọ̀n lóṣù tó lọ oṣù mẹ́ta ọlọ́ọ̀bá aláwọ̀ sọ wípé kẹ́lẹ̀ oṣù mẹ́ta pẹ̀lú yí ṣọ́tò albakora ayà 228 torí kí ni torí kẹ́lẹ̀ bá reconcile kẹ́lẹ̀ bá síkí ní kẹ́lẹ̀ bá ṣàtúnṣe oṣù àkọ́kọ́ oṣù kejì kálukú nínú ẹmọ ogun ah àmọ́ tó ká náà ní ẹmọ kọsẹ̀ mẹ́ta ìyá alágbájá yáàrò rádá o bàbá lágbájá yáàrò rádá o yọ́mọ ayẹ lọ́dọ̀ ẹ̀ torí kí ààyè àtúnṣe ló yọ lọ́lọ́wọ́n bá aláàbí ní kájíkí ní kan ṣe ìdà nínú àwọn ikí màtọ́wà ń bẹnu nínú ẹ̀tún ni káàmà bọ́ lóyún àbíkó sí kíní àbíkó lóyún ọlọ́wọ́n fòsù mẹ́ta lẹ̀ fún yín àbí àìdọ̀ mẹ́ta ló ṣe ẹ̀ẹ́mẹ́jẹ̀dẹ̀ ẹ̀rí solution adẹ́pẹ́ ààrẹ yín ti burú jẹ́ adẹ́pẹ́ ẹ̀mí yín ti bí sọ́ra yín nínú àwọn solution tí ọlọ́run aláà tó gbé kalẹ̀ òun náà ni pé àṣírí àtúnṣe ọlọ́run ẹ̀rọ ìnumọ́ra àtún ha fẹ́tí ní báàlì ha ọlọ́run gbogbo obìnrin tó bá ti rí pé báàlì òun mùsùlùmí tó bá ti rí pé ń bẹnu sóhun tọ́lù bá wọn bá ọ̀rọ̀ ẹ̀rọ ọjọ́ àbí ọkọ̀ òun kọ̀yà sóhun mọ́ kò kí òun mọ́ nígbà òun yẹ dì gbogbo tí máa fún òun fún òun mọ́ ọjà takú máa lọ́wọ́ الله تعالى سبحانه وتعالى الله بني فلا جناح عليهما أي سلحا بينهما سلحا الله بني كنت بروكا ومجدي كمان كراوا بينهما لا نراوا سلحا كواسا كوشي الله ni obìnrin kọlọ̀ ló dọ́kọ̀ rẹ̀ kí wọ́n ṣe kí ni kí wọ́n ṣàtúnṣe wọ́n ìṣesí ọkọ náà lọ́ba bẹ̀rù ọlọ́run yóò fi ìyàwó rẹ̀ wọ́n ṣe kí ni wọ́n ṣàtúnṣe ọlọ́run ní káwọn méjèèjì kan ṣàtúnṣe yẹn ọlọ́run bá ní kò burú o èyí tó burú kí lè tó burú òun náà ní káwọn má ṣe àtúnṣe. ìwọ àtìyàwó ẹ̀rọ ń jà àbíyàwó ògbọ́rọ̀ àbíyàwó gan-an ògbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu ọ̀lọ́gbẹ̀yàwó wọ́n wá ní abẹ́jọ́kú àtúnṣe oníhòòhò ṣàtúnṣe ọlọ́run rẹ̀ sílẹ̀ òkè ọlọ́run bá ní àtúnṣe dáa o oríwà bí àtúnṣe oríwà bí àtúnṣe wàṣílẹ̀kú káyèrè ọ̀rọ̀ yẹn máa jẹ́ máa rí ìlú ọpọlọ rẹ ìwé obìnrin àti ọkùnrin tó ń gbọ́ mi ọlọ́run wàṣílẹ̀kú káyèrè ọlọ́run bá ní àtúnṣe yẹn ìdẹ̀lóríwà kò sí oúnjẹ kẹ má ṣe àtúnṣe lọ́dún wàtú ha sọ́tù nìṣà àyàwó 28 sọ ìgbàlùkù á ní ní nǹkan ṣe kì í sọ ní gbogbo àwọn ọkùnrin àtàwọn obìnrin láàlè bá ọpọlọ wa sọ̀rọ̀ àdáwò ti bá ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ẹlòmí ó ti kí ní gbogbo ráyè ráyè ó ti dé káàdì bí erékùn ràkúnmí ní bí ń kọ̀ kan ní ọmọ fẹ́ kan bí ń kọ̀ mí ní tó máa ó ní ájì nínú ọlọ́run ṣe ní kọ́nà tó ṣe olóhùn ṣe ara wa bó ṣe kọ́ gbàrà tó ọmọ ọgbà ládá lórí èyí tó ń ṣe ọmọ wá jìyà lórí èyí tó ń yapa ọlọ́dọ̀ wọ̀ sínú òkè ọlọ́dọ̀ mọ́ ní ìṣàtúnṣe wọ́n ní wọ̀ ìṣàtúnṣe sọgbọ́n tọ́lọ́ ọba aláṣọ fún ọlá yẹn ọlọ́dọ̀ tó sọ̀rọ̀ ń bò mí ọlọ́dọ̀ ọkùnrin táwọn ìyàwó ìjọ ọlọ́gbọ́rọ̀ wọ̀ láti tàkásí nà lọ́sùn sáwọn ẹwà rí pé wọ́n ń bẹ nínú fáyìn ìwé fúndà látara ìgbọ́rọ̀ wọn ọlọ́dọ̀ ẹ pè wọ́n ẹ̀sọ̀rọ̀ àṣùwọ̀n ẹ bá wọn sọ̀rọ̀ ẹgbọ́pọ̀lọ́ wọn sọ̀rọ̀ lọ́lọ́gbẹ́já tó zòwú ọ̀dá ọlọ́run òfẹ́ báyìí tábà kú láyé ní alìkìlámà lálọ́ ẹ̀wọ̀n obìnrin tábà ṣe báyìí wọ́n ní nínú wọ́ ó pè kalẹ̀ lóru ọlọ́run yẹ sọ́wọ́ àti ọlọ́run ní wọ́n láti tàkà fún ọ̀nà sọ́sọ́ ọ̀nà pàtàkùn ọ̀nà ọlọ́run fa ìlú ọ̀nà ọlọ́run yẹ sọ́wọ́ àti fún wa tó ní àti ẹ̀fà àti wà sí fún wa fáàsì fún àwọn ìyàwó sí fún wọ́n tẹ̀lé àti ọlọ́run ọlọ́run ni wà sí ní kò fè lẹ́yìn náà ọlọ́run tún ní wájú rẹ̀ fúnna fèlìmọ̀dọ́sí àì lẹ́yìn náà ìyàlódì tí ọba lè pé ìyàlódì yẹ yóò sàǹfààní hù ọ̀hún ìyàlódì yẹ kìí pé kólé rẹ̀ ìfẹ́ rẹ̀ wà lẹ́mí rẹ̀ àmọ́ ọ̀hún ìyàlódì nítorí kólé bá mọ́ṣe tí ń ṣe nínú fẹ́ ń bí ọ ọjọ́ tó ń gbàmí ìgbà ẹgbẹ́ èyẹ máa yan òdìgbà míì tí àwọn sọ pé ọlọ́run ni àyàwó lónìí lórí bẹ́ẹ̀dì ọwọ́ sùn ọkọ̀ èyí sí ọjọ́ kó yí padà dìfọ́ọ̀sì kọ̀ọ̀kan ìyàn lónìí lọ́kàn ọkọ̀ èyí sí ní máa ń fa òní fa ọlọ́dún tọ́ba dúpọ̀ fẹ́rẹ́ rí oyin sọ pé òní ti fẹ́ já o bí sọ́ba ti já ẹ̀dẹ̀ tí ìlú náà ẹ̀wọ̀n solúṣọ̀ tí ọlọ́run wà láàfún wa ọlọ́run ti gba obìnrin míì tó bá ní ẹ̀ka àbọ̀ tẹ́ bá dákẹ́ kò gbádùn mọ́ wípé ẹ̀ẹ̀kan sọ pé ẹkùnlé ó ní kí lẹ́lẹ́ jẹ ẹni kọ́mọ̀ wọ́n rí yóò rí sálọ̀ lánìí yóò máa tọ́ra fún ní ọdọ̀ ọlọ́ yóò wá bá ọkọ rẹ̀ pé kí ni mo ṣe mo lẹ́yìn káàbọ̀ ẹ sọ̀rọ̀ mo ní kílẹ̀ jẹ ẹ̀dákẹ́ ẹ̀dákun ẹ̀mẹ́jẹ̀ wọ ẹ̀dálẹ́rùn ẹ̀dákun ẹ̀sánú mi orí ah, wọn náà tó sọ́fún ọlọ́run ó sì yàwó tẹ̀ náà bẹ́ẹ̀ pẹ̀lú tí wọn náà bá ṣe kí ni tí wọn náà bá tẹ̀ láṣẹ ọlọ́run ẹ̀yọ́ máa yá ọ̀bẹ̀rẹ̀ ọlọ́run oníkìyàwó rẹ̀ kọ́ ọlọ́run bá ní dọ́dọ̀bọ̀ wọ́n torí fún nà ẹ̀ẹ́kẹ̀gbọ́wọ́ kẹgbẹ̀lẹ́ wọn láà kó lè bá màpé lágbàjá ma ń bínú kó lè bá kọ̀rẹ́ ti ìwà sí yúrù anábẹ̀wá tú wá torí fún nà ẹ̀nà wọn yà anábẹ̀ tí wọn kọ́ mọ́ bá di pé a máa tẹ̀lé àyà kùrá láì fi tó àdéhì ní túmọ̀ kùrá o anábẹ̀ ní nígbà tí wọ́n bá fi ankachifu tẹ́yàn fi nàyà lójú ká níta anábì ń sọnù anábì ní kọ́lá wọn ń sọnù kọ́ra mi kìí ṣe àti wáyà àti bẹ́ẹ̀tì ojú ajé awáwó àwọn béèrè pé sọ́kadà ajé wọn sínú ni wọ́n ní ah, ọ̀nà sáàfù ni ẹlòmíì ti yẹ ẹranko ẹranko ẹranko ẹranko tó dáṣọ ìyẹ̀búra èèyàn làwọn yẹn ń pè é ní máa ń lọ àbámínú ilé ẹranko ni àdébì ní kọ́ ọmọ kọ́ lùyà ní lílù tí ò ní lápá ẹ̀wọ́ ìtọ́ wá lù tí ojú òfin wáwú òun gan iṣẹ́ ò ti dú ní pé oṣù ẹ̀gbọ́wọ̀ rẹ̀ sóhun láti jọ yìí ọ̀rọ̀ lágbẹ́dá gbẹ́rẹ́ òsókè nígbà àdókò ní ẹ̀nì ẹ̀ látara bẹ́ẹ̀ lọ́wọ́ ayé padà ẹ̀wọ̀ solution tó láwọn bá aláwọ̀ fún wa ọlọ́wọ́ sọ̀rọ̀ kan nígbẹ̀yìn tí gbogbo àwọn ọkùnrin tá lè fi bẹ̀rẹ̀ ọlọ́run ọlọ́run bá ní fẹ́yìn náà apá ànẹ́kùn ọlọ́run bá ní táwọn obìnrin bá ti wá tẹ̀sí tẹ̀ fẹ́ kí wọ́n tẹ̀sí tí wọ́n ti wá tẹ̀lá fẹ́ yín fálà tẹ́dùgú aléhìn na fẹ́dùlá ẹmọ́ yàn wọ́n jẹ́ o ẹmọ́ kọjá àlàlé wọn lẹ́rí o ọlọ́ni ìmọ̀láha ìmọ̀láha ọ̀rọ̀lọ́ni ìmọ̀láha kánà àlìyà ń kẹ́bìrà ọlọ́ni ìmìnà tóbi ọlọ́wọ́n bá ní ẹ bá ti tẹ̀ láṣọ yìí tí wọ́n ti tẹ̀sí fúkẹ́ ẹgbẹ́ kí wọ́n tẹ̀sí ẹ má tún tàṣe dúró ẹ má tàṣe dúró èdè ní fún olóúnjẹ má mo ti lórí pé mo ní fún olówó má mo ní mo ní dáṣí má mo ní bá sọ̀rọ̀ má ó kéré títán àmọ́ mo ní bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà máa tẹ̀sán bọ̀ tẹ́lẹ̀ kí tán ọlọ́wọ́n bá ní nàlá ìtumọ̀ ni pé ọlọ́run ọba aláwọ̀ yọ sí ìwọ náà níbi tẹ́ ìfọkàn sí obìnrin kìí ṣe bọ́ọ̀lù téèyàn máa ń gbá o kìí ṣe igi téèyàn máa ń nà lẹ́gbà o ọlọ́run sí ní sọ́tù mẹ́fà àyà 34 ṣe rí kùránì ní ẹjẹ́ a máa lónú lé wa ẹ má jẹ́ a àwọn òyìnbó àti fílọ́sọ́fì gbogbo àwọn ìwé burúkú ta kàyẹ́ náà ní ọjà gbádùn àkàtà àkókàtà akàn lónìí kọ́ọ̀bù alójàlúbáwò ọ̀pọ̀lọpọ̀ ìlú náà dánú gbà sí mọ́ṣáláà alẹ́ àríká súnà tílà rẹ̀ súnà záhìrì ẹjá bàdílé báàlù bí dáadáa ló yàwó kọ̀tọ́ sọ́dọ̀ alùsúnà àwọn ní gùràbá alàlàárù ọ̀dọ̀ wà lẹ̀sìn sẹ́kùsì ní àwọn náà mọ̀ kọ́dọ̀ wà lẹ̀sìn sẹ́kùsì ó ní alùbídà ká àbí ẹnìkan tí ò gbé sí yóò máa wá bá wà àtìyàwó rẹ̀ parí ìjà àwọn tó ń fi súnà àkíkẹ́ àdùn tó bá kùránì tó ká tí wọ́n ní ọkọ̀ ọ̀lẹ́ náà ni o ọ̀fẹ́ mọ́ náà ni o kò í gbọ́rọ̀ ìyá ti jẹ́ gbọ́ nígbà bàbá tẹ náà mọ́lẹ̀ jìyà yìí bọ́dà kan kọ́ ìyàwó ní òní ó ní ọmọ yẹ gbọ́rọ̀ mo ní bọ́dà mo ní màmá tiẹ̀ náà tó bàbá ẹ kó béèrè bí màmá rẹ̀ ti máa ń ṣe lẹ́kọ̀ọ̀kan náà ni àwọn ní ìgbọ́rọ̀ lẹ́kọ̀ọ̀kan mo ní tọ́ bá kí bàbá rẹ̀ tí bàbá rẹ̀ sọ náà ẹ̀yọ́ ọlọ́run bá aláǹtí alákèsí àwọn ọkọ àtìyàwó tó bá ti fẹ́yàwó ànìká àzàwájú kọ́dàrú kàwùmí àkọọ́lẹ̀ ti ẹnu mú yẹn o àkọọ́lẹ̀ ti ẹnu mú yẹn o tó ọba ti sùúrù pẹ̀lú ẹ̀ ọjẹ́ bí o kọ́dà bọ́lá ọba ní ọmọ ara náà ni tó fi lọ pẹ́ẹ̀sì nílẹ̀ ayín kọ̀ ẹ̀ sì kọ́ra yín tiẹ̀ nílẹ̀ ayín kọ̀ ọlọ́run bá aláwọn ọlọ́run wá ní tẹ́bá wá rí pé wàhálà ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì tẹ́rù ń bà yín fọ́bọ̀ àtúwò hakaman min ahlihi wa hakaman min ahliha yurida islaha yuwaffiq Allahu baynahuma ọlọ́wọ́ bá ní àyẹ̀mọ́dàkẹ́ o tẹ́bá rí káwọn méjèèjì wọn ò rí àtúnṣe yẹn ṣe láàrin ara wọn ló ti torí tẹ́ bá ṣe gbogbo oyin síta ọkọ máa sọ̀rọ̀ ìyàwó máa sọ̀rọ̀ tí ìdùnnú bá sì ti dé ẹ máa wá máa tú àṣírí ara yín àti kẹ́ máa parọ́ mọ́ra yín ẹ bá wá parí ìjà tán ìgbọ́kùnkùn táwọn yẹn ti gbọ́ yẹ kò ní sí kákò létí wọn mọ́. obìnrin mi yóò sì tú àṣírí ọkọ ẹ̀ ibi tí ń rojọ́ yóò bọ̀ sọ lọ́rùn rẹ̀ lẹ́nu pé bàbá ti rojọ́ tá ká máa lọ lókù ẹ jẹ́ ẹ má jẹ́ a máa ronú bí àwọn àwọn òṣèré eré ìtàgé tá à ń kí ni tá à ń wò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn eré ìtàgé kálukú fi ń pláàni láìpẹ́ rẹ̀ ẹlòmí ò ti wò ó máa wo àmọ́ gbogbo èyí tó ti wò nígbà tí mẹ́ńjà ìléyà yẹn òun náà ní fi ń ṣe sẹ̀ríà nínú fámílì ẹ̀ tí wọ́n fi ń ṣe marital life ṣètọ́nà máa gbé wá fún pé àbáyé lọ́wọ́ kó ṣe fún bọ́lá àbáyọ ilé tí mo kà yí òun náà máa jẹ́ àbáyọ ẹlẹ́ẹ̀kejì o bí mo ṣe kàáwọn òdìpé méje o <laughs> ọlọ́wọ́ máa ní fẹ̀yìn kí n tún ṣe kọ́kọ́ bẹ́ẹ̀ ní ìmọ̀ ọlọ́wọ́ bá aláà ó ní tẹ́ bá rí pé wàhálà ń bẹ láàrin àwọn méjèèjì tẹ́rù wá ń bà yín tẹ́ẹ̀bẹ́ kan tó ká tọ́bà á fún hákàmù min áàlìhì wà hákàmù min áàlìhà ẹgbẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n dìde ní fámìlì ọkọ àti fámìlì ìyàwó ẹ̀rí ibi tọ́lọ́wọ́ bá aláàtí dáṣí fámílì ọkọ àti ìyàwó àwọn méjèèjì tọ́lọ́wọ́ ní kán gbé dìde torí kí ni ìjàmá kámọ́ bá divorce torí àwọn méjèèjì ní wá láti plan nǹkan divorce fún wọn kí ló plan fún wọn láti fi kí ni láti ṣàtúnṣe ẹ wú aláàtí ní bàbá sọ̀rọ̀ àwọn àtúndọ̀ kọ̀ ìyàwó ọwá ní wọ̀ gbọ́dọ̀ sọ́lọ̀ lẹ́nu ó divorce náà ni ìwọ̀n lọ́lẹ́ divorce rẹ̀ ọlẹ́ òṣìṣẹ́ fún ọ ní mi tí ó burú dùn yẹn lọ tọmọ sọ́tọ́ ìgbà tó bá fi ẹgbẹ́ afẹ́ padà sọ́dọ̀ ọkọ̀ ọ̀hún ẹlòmíì ti mú wọn lẹ̀ òun ti bọ́ sí ẹ̀rọ lómi ọtí sí ákìlù ákìlù ò sẹ̀ tọ́mà bí kálukú wọn ẹni ẹ̀rẹ́ káàkiri ẹni ẹ̀rẹ́ kálukú wọn wákà ọbẹ̀ tó ti jiná kálukú wọn wákà jẹba ọ̀sẹ̀ nìkan tí wọ́n ọbẹ̀ tó tẹ̀ má bọ̀ ẹ̀rẹ́ tó tẹ̀ má ṣe obìnrin tó ti lẹ́sìn tó sì lẹ́kọ̀ọ́ tó níwà tó sì lọ́mọlúwàbí tó sì fáyìn tó yáyìn ìwọ́n wá ju tiẹ̀lẹ̀ oníkọ̀dá ẹlẹ́mẹ́sì lọ́wọ́ kúlù sákìtọ̀ tí lákìtọ̀ nígbà táwọn afẹ́fẹ́ mi lọ́wọ́ rí pé ha ah nǹkan ti bọ́ ìṣẹ̀lẹ̀ sọ́kùnrin ìṣẹ̀lẹ̀ sóbìnrin ọgbọ́n náà nù ọgbọ́n fáínálì ni ẹ ìwọ́lọ́fẹ́ wa rẹ̀ sí rẹ̀ sórí ẹ obìnrin tó rò pé ọ̀fẹ́fẹ́ tí ń jọ lójú tó fi kàtílékúmá tó fi lẹ́lẹ́ tí lékò lé òun náà gbé àdáwò tiẹ̀ náà bọ́ o kálukú ló ní àdáwò tiwọn la oríṣiríṣi wa ní ti kálukú ọlọ́ni ẹgbẹ́ àwọn èèyàn dìde tí wọ́n bá lámìí àdáadáa àwọn méjèèjì tí fámílì ọkọ ọ̀pọ̀ lẹ́yìn ọkọ tí fámílì ìyàwó ọ̀pọ̀ lẹ́yìn ìyàwó ọlọ́wọ́n bá ní òun fẹ́ àwọn méjèèjì ṣe kí ni òun fẹ́ ọ̀sẹ̀ kò ń jẹ́ lórí àtúnṣe tẹ́lẹ̀ ṣe kí ni tí wọ́n fẹ́ ṣe. Ìdàláha kánà àlímọ̀ ní kọ̀dìrà ọlọ́wọ́n bá ní èmi ọlọ́wọ́n bá mo nímà mo nímà o. Èyí dẹ̀ fún yín ní òróró èyí ń sọ ń tẹ́ ṣe fún yín lọ́rùn tẹ́ni tó mọ̀tòkọ́mù láàyà wọ́n náà bá ti ń sọ̀rọ̀ wọ́n bá ti ń sọ̀rọ̀ nígbà tó kí ó ní nàlá káàdà àlíyá kẹbìrà nígbà tó di ọ̀rọ̀ kọmọ́yànjẹ nígbà tó náà tóbi jù ẹ lọ nígbà tó àrí ó ní nàlá káàdà àlíyá kẹbìrà ọlọ́run nímọ̀ sí òun nímọ̀ sí situation yìí òun sì nímọ̀ dì í lọ káwọn ẹbí ọkọ àti ìyàwó dìde ní solúsà lẹ́yìn náà ẹ̀yìn tẹ̀ bá wá gbà kí wọ́n ṣàtúnṣe Eh, wọ́n padà sọ fún yín gbà tí ọba di alkiyama khabira sọ́tún nìsá àyà 35 ẹ̀yọ́mà yá mi ẹlẹ́ẹ̀kẹjọ nínú àwọn àkíyèsí ọlọ́run tọ́lọ̀n fún wa tábàbà tó ká anábìnà muhammad sallallahu alaihi wasallam anábìnà ayé mọ́ràtìn sáàlẹ̀ ti tàlákà nìgbèrè mabas èyí kẹ́yìn obìnrin wọ́n bá kàn rò pé òun fọ́kọ́ lẹ̀ tó sì fọ́kọ̀ rẹ̀ lẹ̀ ó ní àwíjàre tí ẹ̀sìn faramọ́ tọ́jọ́tọ̀ yẹn lè torí ẹ̀ kọ̀ọ̀kọ̀ sílẹ̀ tí ọ̀rọ̀ bá fi ní àwíjàre yẹn tọ́ba ilé kọ̀ọ̀kọ̀ sílẹ̀ àdébí ní lámùtara lámùtara rọ ìhàtẹ́lì jẹ́nà kò ní gbọ́rọ̀ àlìjánà níbẹ̀rẹ̀ táwọn yẹn bá wà àlìjánà bẹ̀rẹ̀ tí ọba jẹ́ lẹ́bọ̀ wọ́n kọ̀dà òwúrú síná wọ́n jóná yóò tẹ̀sẹ̀ wá wọ àlìjánà àmọ́ níbẹ̀rẹ̀ táwọn èèyàn mọ̀ pé àti ń gbóra ìjẹ́nà tá ń lọ yìí òun ò ní sílẹ̀ iná ni ọ lọ tí ò bá wá délé bọ tí ò jẹ́ obìnrin tí ń tóbi lé ká tí ń sin gbẹ́rẹ́ ẹ̀ tí bá wọn fẹ́ náà jọbọ ẹ̀yọ́sẹ̀ wá padà sínú ìjẹ́nà lẹ́yìn ìgbà tí ọlọ́ọ̀bà aláàbá jóná bí ọba rí àforíjì ọlọ́run tó bá dá àforíjì ọlọ́run ọba kò ní jóná mọ́ àmọ́ tó bá ní wọ́n foríjì ọba foríjì ọkọ́ ẹ̀rù dáadáa sọ ẹ̀rùn tá ìnábì sọ̀rọ̀ sallallahu alaihi wasallam àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí àdísì yẹn àwọn àfáàgbàgbà wọn ní àdísì yẹn wọ́n lọ́lọ́fẹ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ló ṣe jẹ́ pé tàlákì ṣe tí ìyàwó máa fi ń dẹ́rù bọ́kọ̀ ẹ̀ ipé máa ṣe kólèwọ̀ máa ṣe kólèwọ̀ ẹgbẹ̀ tí wọ́n máa pè ẹ̀sáàsáwà lẹ́gùn ó ṣe kólò wọ́n ní jẹ́ kólò <laughs> ẹgbẹ̀ kólò ẹ̀bùn lè pè ní kólò خلقه خلعه لا تلامة عين خلعه ọmọ tó fẹ́ sọ ọ̀fẹ́ béèrè kọkọ rẹ̀ ọkọ rẹ̀ ẹ̀rì obìnrin tó bá wá sọ fún ọkọ rẹ̀ pé ọkọ òun rẹ̀ láì nínú sí ìfẹ́sẹ̀ farama wọ́n ní yọ ọkọ̀ọ̀kọ̀ wọn náà kó tó wà lìjẹ́ náà kọ́lọ́mọ́sà wọn yàrá wọn lọ́mọ náà ìtumọ̀ ẹni pé kò sí kéèléke gbogbo ohun tóbìnrin bá sì wọ́n ń fẹ́ yọ́ máa rí lọ́dọ̀dọ̀ ọkọ rẹ̀ ìtumọ̀ ẹni pé yọ́ máa ṣe farada yọ́ máa ṣe sùúrù tí yóò fi ṣe kí ni tí ó fi jáde láyé lẹ́yìn náà ọkùnrin tó bá nílá káyì láyọ̀ hadil akil sọ́wọ́dẹ́ta bí tọ́lá kan ọkùnrin tó bá nílá káyì débẹ̀ pé ọgbọ́dọ̀ máa máa tẹ́sẹ̀ ìyàwó ẹ̀ I will divorce you hmm? I will leave you ẹ eh, máa kọ ẹ máa padà sórí ẹ̀tọ́ bá ti ń sọ̀rọ̀ yẹn fún obìnrin òun ti ń sọ fún kọ́mọ pìpíà gbogbo tí bá ń ṣe lábẹ́rẹ́ yóò máa ṣe lẹ́ni tí ń pìpíà torí wọn náà ti ń sọ fún kókó pìpíà oníkọ́mọ mọ́ra lẹ̀ bàbá tí ń tẹnu mọ́ ní kọ̀yìn kọ̀yìn yìí ẹni máa lè wá yàrá kan kí n máa lọ lè to búlọ́ọ̀kù ní máa kọ́lé wẹ́lẹ́wẹ́lẹ́ o onítọ́jú ọmọ ẹ má búlọ́ọ̀kù náà máa lẹ́ka kí ẹgbẹ́jọ́ lọ́n fẹ́ lè tajà torí wọn náà ti ń rí sáyìn pé <laughs> okùnfin tó wọn máa gbé látara bẹ́ ọ̀rọ̀ ọmọ yí wọn nulé mélòó ni mo kà ń sìn nínú àwọn àkéèsí ọlọ́wọ̀n tànẹ́mì mélòó mẹ́sàn-án ẹ̀ mẹ́jọ ni mẹ́sàn-án ẹ̀ ìdọ̀wáyà méjì ni a rí mhm. ẹlẹ́kẹ̀wàá anábì ni látọ̀fẹ́ alùmọ́ra àti tàlákà òkùtì ha anábì ni obìnrin kan ò gbọ́dọ̀ máa sọ fún ọkọ rẹ̀ wípé kọ́kọ́ ìyàwó rẹ̀ kejì ilẹ̀ ẹ̀gbọ́ ìyàwó wọn sọ fún ọ wípé òun ò lè o lóòótọ́ ti ṣe ákìlù òun àbí òun ti ṣe ákìlù náà ni bọ̀tẹ̀ ìyàwó tó wà lé òun ọ̀fẹ́ bá lé àdẹ́bìn ní obìnrin onígbàtọ̀ kan ọ̀gbọ̀rọ̀ sọ́bẹ̀ àbí ìyálé kọ́ sọ fún ọ wípé ìyàwó tó ṣẹ̀fẹ́ yẹ bọ́ọ̀ bá ti kọ́ òun náà sì kọ́ eléyìí ń pọ̀ láwùjọ sí i àní bọ́ọ̀ bá ti lè fẹ́ fọwọ́ mọ́ ń wọlé báyìí èmi ń gbàgbé àwọn agbẹ̀rẹ̀ pé kí ló dé ó ní nínú fámílì àwọn olùfẹ́yàwó láwọn nínú fámílì inú ẹ̀sìn yìí ń bọ́ ó ní wọ́n máa fẹ́yàwó ìjọ ẹ̀kan lọ́nà ẹ̀sìn tó sí fámílì lọ́wọ́ fọwọ́ bó ní àbẹ́sìn ó ní nínú òwe táwọn kà òyìnbó ìyàwó kan ní máa ní ìdínà gẹ́rú ni ẹ̀rọ náà wò pláàni fún pé wọ́n fẹ́yàwó lé wọn ní pláàni ẹ̀ òun lè lọ ni wọ́n bẹ̀ sí o <laughs> àdébì lóbìnrin tí máa ń sọ fọ́kọ rẹ̀ kọ́kọ́ ìyàwó mi ilẹ̀ lè tẹ́ sẹ́pù ló gbára sọ àpáta ha kó lè bá lo àyè tiẹ̀ mọ́tì rẹ̀ yóò mọ̀ sọ yàrá tiẹ̀ yóò mọ̀ gbàlejò bí yàrá ẹni tó rán ní kẹ́kọ̀ọ́ lẹ̀ yóò mọ̀ sọ yàrá tiẹ̀ fẹ́ yóò mọ̀ wá gbàlejò sí yàrá tí ẹni tó ní kí wọ́n kọ̀ sílẹ̀ yẹn tó ti kú ń bẹ̀ yóò pa kìsìnì lítẹ̀sítẹ́fúrẹ́dá sáhàfàtàhà ìrìkan tó bèèrè yẹn lò kó lè pàtó bá títí ẹ̀ òun ọjọ́ mélòó jọ́kọ̀ kàbí yóò di pẹ́dọ̀ rẹ̀ nìkan wọ́n máa sùn sí ẹ̀wù kẹnimọ́ni anábì ní fa iná ni mùsùlùmí ta ọkọ̀ tó mùsùlùmí anábì ní ẹnìkan ọgbọ́rọ̀ dá òun nítorí pé ọmọ ìyá rẹ̀ ni mùsùlùmí ni wọn mùsùlùmí lòun náà mùsùlùmí ò fi bẹ̀rẹ̀ máa ni ká máa pláàni dìfẹ́ǹsì fúnra kátó wá sí àwọn tẹ́ máa lọ lọ́lọ́gùn níta bá mi àwọn méjèèjì orúkọ rẹ̀ ní ó gbé lójú púpọ̀ ọlọ́run ní ìyálé òun àwọn jọ jìyà ní ó gbé lójú àdúgbò ní ara nígbà òṣèlú ti fẹ́ǹsì kọ́lá kò ṣe ẹ̀wà lójú ti wa mọ́ lọ́wọ́ àgbàlẹ̀ ológun lọ tọ́wọ́gbẹ̀lẹ̀ ológun ọ̀rọ̀ rẹ̀ ti yàtọ̀ sí tẹ̀kan ọ̀wọ́ nágbére wọ́n ti bá ọpa àmọ́tà bá ní ọkọ̀ lẹ́mà tọ́jẹ́ pé ọ̀ṣẹ́gbọ́ ẹ̀yìn ó jìjì àkó tó wọ àìjẹ́nà tọ́lọ̀ àwọn ọba fẹ́rí jọ kọ́lọ̀ mọ́tà ṣàwójì gbogbo àwọn ìyá wa kọ́lọ̀ ṣàwójì gbogbo àwọn ìyàwó wa kọ́lọ̀ ṣàwójì gbogbo àwọn ọmọ wa lóbìnrin kọ́lọ̀ ṣàwójì gbogbo àwọn náà ẹlẹ́kọ̀ọ́kànlá alábìnrin almarata alábìnrin àwọn obìnrin tẹ́fẹ́ sílẹ̀ yẹn kúrò kọtù mẹ́ndílá adáwà láti yẹ fata hàn ní láti ṣàkíyèmọ̀ aláka alàtọ̀lọ́kọ̀ wọn ẹ̀yìn onílànà láǹtẹ̀ stakuna arúgbó náà fún onásùmí wùsìkìdàl anábì ilé ìgò ìyàwó rẹ̀ ò lè dáta náà anábì sọ fún ni ẹ láǹtẹ̀ stakuna lẹ́ka alẹ́tàlẹ́kọ̀ọ́ kò sí ọmọ tó lè fẹ́ bọ́ fẹ́ ọmọ múlùtí mufti àwọn àfáàgbà ní àwọn ilẹ̀ lárúbáwà bí àwọn tọ́jú àfáà tó ń ṣe ìfìtáwù tó kọ́ ọ fẹ́ ọmọ ìbámu kọ́ ọ fẹ́ ọmọ sheikh kọ́ ọ fẹ́ ọmọ stars kọ́ ọ fẹ́ ọmọ anabiwa muhammad sallallahu alaihi wasallam kátó ọkọ̀ mọ̀sábà anabiwa láti ṣàkíyà torí àwọn tá anabiwa ní ìfàṣì nígbà tí fẹ̀yìn ìsìtẹ̀mtàtà bí ha ìsìtẹ̀mtàtà bí ha wọ́n bí àìwájú tọ́lá àkọ́fẹ́ gbádùn ìyàwó rẹ̀ ọmọ gbádùn ẹ̀ láìsí ara rẹ̀ yìí ọkàjú kan bẹ́ẹ̀ àdàdásó àdàdàkùtà àǹbáàdì àkùtà ọkàjú kan ní àwọn aláìsí kan tó ti di àdámà rẹ̀ tọ́jẹ́ pé òògùn náà ó ti sokósokó kò rí yí padà ìyàwó rẹ̀ ti gbẹ́rẹ́ tàbí ti túbá kí ló fi pa gbẹ́rẹ́ yẹrẹ́ nílẹ̀ ti parẹ́ ó ti gbẹ́rẹ́ síbi nílẹ̀ ti parẹ́ ó ti túbá àbí tó rí àdámá obìnrin nǹkan wà tó jẹ́ pé ò lè rí kéjì obìnrin kọ̀ọ̀kan lọ́wọ́ ní kọ̀ọ̀kan ọmọ àwọn ma pẹ̀ níbẹ̀ tó bá ti dé pé ọ̀bùn ni ó ti jí látago omi mẹ́rin ó ti ra ọṣẹ ó ti mọ́ fẹ́ sùn síbẹ̀ tí ń tó dùn ah, tí rí bẹ́ẹ̀ yọ́ hàn inú ẹ̀rẹ́ máa gbé kẹ́líkẹ́lì tó ọba sí ní ìwọ̀n hundred percent lọ wá anábì ní kò sí ọlọ́wọ̀n ọ̀dà sílẹ̀ ayé ń bí àlùjọ́lẹ̀ làwọn yẹn wà ọba ọba sì kú òní láwọn yẹn àmọ́ sílẹ̀ ayé yìí fẹ́ bọ́ ọ̀fẹ́ ẹ̀ńdá koran tó gbójú tó gbóra láti sàkìmà anábì ni yóò ní láìsí kàtọ́ ọmọ ọmọ rẹ̀ tí ọba ọmọ kọfẹ́ gbádùn rẹ̀ ọmọ gbádùn rẹ̀ pẹ̀lú láìsí ẹ̀ náà ni wọ́n ní máa rún tọ̀ ọwọ́ àtọ́rí ẹ̀kọ́ ìyàwó lẹ̀ fẹ̀yìn dà hápítà àdébì ní tòkí mọ̀ àtọ́bá ní ìwọ́n fẹ́ súwétì ẹ̀ kó jẹ́ kòkò síbi tí ó yọ̀ lára ẹ̀ gbogbo ẹ̀ dàbí olúla ni kò ní dàbí igi tọ́wọ́ àdébì ní ọwá ń na igi tọ́wọ́ ọwá ń na ọ̀nà ọgbọ́n ṣe ń nagi ẹni tó mọ̀ pé ẹ̀hún rojọ́ òun rojọ́ òun rojọ́ òun rojọ́ ọ̀dọ̀ lẹ́jọ́ àlẹ́bí ìjọba ní ọ̀fẹ́ máa nà ọ̀fẹ́ máa nà ìtumẹ̀ ni pé ọ̀sọ̀ fún pé ọgbọ̀rọ̀ mọ́sílẹ̀tì ọgbọ̀rọ̀ mọ́sílẹ̀tì mú ní ìkàbá yẹ ọgbọ̀rọ̀ fílẹ̀ àlẹ́bí ni wà kẹsìrò ha kẹsàtà ha wà kẹsìrò àtàlákọ̀ọ́ àlẹ́bí ni ọkàn igi tó bá wọ́ tó yẹn bá lọ igi tó lọ tó yẹn bá fẹ́ tọ́ àlẹ́bí ni tọ́ ọba ń dá àwọn tó tọ́ ọfẹ́ tọ́ kí ibi tó kù sí yẹn tó ọba ti lè dákẹ́ kọ́ ọmọ mọ́lẹ́jì ẹ̀ ń bẹ̀ ọ padà kọ́lẹ̀ ànábì ní kíkẹ́ tí mo wí tí ń rí fásitì pé ọ padà kọ́lẹ̀ ọyá tó mú mi gbogbo ẹ̀gbọ́n ló tó mú èmi ìlú wọ́ lókè ìkọ́mọ̀ wọ́ sálẹ̀ èmi ìlú wọ́ sálẹ̀ kó tó wọ́ lókè èmi kò ní wọ́ sálẹ̀ kò ní wọ́ lókè àwọn ẹni méjì gbèsè ni yóò ti wọ́ ìwà niyẹ́ a olè ìdè ọ̀rọ̀ bàbá rẹ̀ ṣẹ́ gbé dáàdì rẹ̀ nítorí màmá mi ẹ̀dá kun kí ni àléébù wọn ó lè jẹ́ méjì ó lè jẹ́ mẹ́ta ó lè jẹ́ ọ̀kan àmọ́ pé kò ní lálébù gbogbo náà lọ́gbẹ̀ sọ fún wa yìí káwọn bá kọ̀yàwó lẹ̀ náà ni wọ́n ni kúlọ̀ hàrí àdílẹ̀tù tàhùfù àzọ̀rọ̀jẹ́ni alátàáyúsí alátàáyúsí sílmi alàmọ̀áṣà láti tọ́yìí bá gbogbo ẹ̀rí tàkà yìí ẹ̀rí bí mẹ́wàá bí mọ́kànlá yìí àmọ̀wá ó tó pẹ̀lú bẹ́ẹ̀ lọ àmọ́ nítorí àsìkò wa lẹ́nu kọ̀ọ̀kan aláàfin mọ̀ pé àwọn obìnrin ọyẹ́ àtàwọn ọkọ wa aláàfin máa ṣe kíni pẹ̀lú wọn aláàfin máa ṣe òṣòro pẹ̀lú wọn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àsìbáàbù tọ́lák àlẹ́hùn lẹ́ni etí ń fa tọ́lák pọ̀ rẹpẹtẹ òǹkà tọ́lák pọ̀ rẹpẹtẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn sisters wọ́n ti di dálé mọ́ṣú ẹ̀ forty years thirty five thirty twenty five gbọ́dọ̀ ẹ̀rọ ní two níṣẹ́ wọlé báyìí ni wọ́n pọ̀ rẹpẹtẹ nígbà mọ́kàn ní Saudi Arabia láàárọ̀ yìí wọ́n ní twenty percent àwọn obìnrin ni wọ́n ti kọ́lẹ̀ wọ́n ní twenty percent àwọn obìnrin ni wọ́n ti kọ́lẹ̀ mọ́kà kí wọ́n ní percentage ìgbàdá wọn bí nígbà táwọn tó wọn tó wọn ṣe kéré tó yẹ pẹ́ẹ́dẹ́gbà ọ̀dọ̀ wọn ní Islam jẹ́ tí twenty percent ti wà nulẹ̀ bẹ́ẹ̀ iná àdáwò tó wà lọ́dọ̀ wọn ni pé bẹ́ẹ̀ bá ní owó tó tó kò lè fẹ́ àwọn méjì o torí ìṣẹ́ni wọn láì díẹ̀ àtàwọn kọ̀ọ̀kan ẹ̀yẹ́ máa yára mi nínú ẹ̀sìn wa àbúrò tẹ̀ náà ti wà lé ẹgbẹ́ tẹ̀ náà ti wà lọ́dọ̀ ìyá ẹ̀ kò sí lẹ́tẹ̀ ní wọlé ní àfikẹ́ rí dìfọ́síńbẹ̀ àwọn tí ń tàn márì wọ́n fẹ́ búrọ́dà lẹ́yìn oṣù mẹ́fà tàkàrọ̀bù bí ha ilẹ̀lá àmọ́ fi súnmọ́ lọ ní ìbáradà ní gbogbo ìfaradà rẹ lórí ìyàwó rẹ ìfaradà rẹ lọ́dọ̀dẹ̀ ọkọ ọlọ́run ọmọ kà sí ìbáradà fún ọ ní tọ́lá ọmọ pẹ̀lú méjèèjì àdámà kan bẹ tí ò lè lọ papọ̀ ọlọ́run sì lẹ̀yìn dọ̀ ẹ̀yìn wá ṣe sùúrù ní alákọ̀ọ́kọ́ ẹ̀yọ́ máa yá nínú tí máa ń fa sóòlù ìkìlá rẹ̀ ẹni kí ló sì yàwó wọ́sàpù ló fi fẹ́ yàwó video call wọ́n lọ wà ní ìlú èdè kejì wọ́n lọ wà ní lamẹ́ríkà ẹ wọ́n ò ríra wọn dáadáa wọ́n sá kí dùtà wàhálà bá ṣekí ni wàhálà bá bẹ́ẹ̀lẹ̀ tó o bá fẹ́ kí dìfẹ́sì kọkànlẹ̀kùn lé yín ìyàwó tó bá fẹ́ fẹ́ wò dáadáa o ẹnìkan ló wọlé yàwó anábìíní sọ́wọ́ ti wọ́n lọ́wọ́ anábìíní lọ́wọ́ wo ọ̀wọ́ oníwọ̀dí lọ́wọ́ ti bá oníwọ̀dí sọ́wọ́ ní nìkan bùrú ni wọ́n ti tẹ̀mí lọ́rùn wọn ni ọ̀gbádùn ọ̀gbádùn tó bá jáde ọ̀nà nígbà sọ́dọ̀ kan tí wọ́n ní mọ́nì tó sáà bá tánẹ́bí ní kó lè wò adàtọ́ríta ilé ha onílà ìzà fọ́tòrò ilé ha <laughs> àwọn táwọn fi fọ́tòrò fẹ́ obìnrin lórí mídíà káàlì <laughs> ìṣọ́ra wa èmi ò pé kò lè wọ́kù báyá 20% lè mú kọ́dà <laughs> àmọ́ nínú ṣẹ̀ríà Islam káàkiri ra wa lórí ilẹ̀ báyìí ni tó bá wà lábúròdù kọ́ wálé àbí kọ́ sẹ́ndì tíkẹ́tì sí ọkọ́ lóṣe kí ni kọ́ lọ́lé bá tó bá wà ní ilẹ̀ haúsá kọ́ wálé yorùbá àbí kọ́ lọ ilẹ̀ haúsá ọ̀dọ̀ àwọn òbí wọlé sílọ lẹ́lẹ̀ mi ṣe kí ni lẹ́lẹ̀ mi ṣe bá bẹ́rù mọ́ ẹ̀ ẹ̀yọ́ máa yá mi wọ́n ní tí a ni sórí ìpìyàrí máa ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ ẹ̀sìn ọwọ́ ní àkọsí lẹ́nu súnà ó sì rọ̀ lójú ó sì bàbá ẹ̀fẹ́ yóò ṣe kí ni àkídà yóò ṣe kí ni kọ́dọ́gbà dìfẹ́sì náà wọ́n tẹ́lẹ̀ òun pè yá ṣe òun pè yá àlá adẹ́sẹ́ ìpé pé olóhun náà wọ́n tó lọ ní ọ̀rọ̀ náà tó lọ ẹ̀dàkùn mo ní nọ́mbà yìí lọ́wọ́ nọ́mbà àfà tó lórúkọ títí àbá àbdùláì mo ní nọ́mbà yìí lọ́wọ́ ìwọ́n ń pe bàbá bàbá kí lórúkọ títí bàbá àbdùgẹ́ ni wọ́n ń pe bàbá pé ẹbá mi pé Abdulwahid kí ló dé mi òkú dàrú sí ọ̀fẹ́ pé ọlọ́run ọ̀wá fún ṣé oṣù nìgbà ọlọ́run kọ́ ẹ̀ bókun bóde ọ̀hún ní ọlọ́run ẹ̀ tèmi ọlọ́run ní ẹgbà súnlẹ̀ ní kẹ́kẹ́ ẹ̀ tèmi ara ní òjò àṣẹ tòjá ní àmọ́nù àti dágbére fún ojú ọ̀nà ṣètọ́ ni èyí ló ṣe lọ́wọ́ wọná <laughs> yà wọná kọ̀sọ́gbẹ̀ ẹ̀yà mìsìkì yìí nà síkì níka yọ wọ́n náà àti níka máa wù má àwọn àti dákẹ́ wọ́n rẹ̀ ẹ̀rì pé kí ní wọ́n dàbí tó jẹ́ mọ́ àti dákẹ́ kọ́mọ̀ bá wọ́n náà kọ́lọ́mọ́sà wà náà lọ́mọ náà fẹ́ wọ́n ní family play together stay together yóò pé àkídà yín ilé ẹjọ́ lọ ojú ọ̀nà kan náà ni torí ẹ̀kadà ṣe kí ni ẹ̀kadà sọ̀rọ̀ yín lẹ̀ ẹlẹ́ẹ̀kejì alifak wọ́n náà ní oṣù albukhl kọkùnrin ọ̀yà wọn ṣe ẹni méjèèjì yẹn máa bàtà láàkù òsì ní pé ọkùnrin láwọ́ àmọ́ kò sí lọ́wọ́ ẹ̀ mọ́ kò sí lẹ́nu láti wá bàyọ bukhl ní pé ó ní owó àmọ́ kò ní láti na fún ìyàwó ẹ̀ kí náà padà tilẹ̀ jàmá wọn padà túká tọ́ba fẹ́ kí àwọn òfin ọlẹ̀ kí náà máa ṣe fún kí náà máa ṣe fún sọ̀rọ̀ pé ìdájọ́ la ní sọ yìí wọ́n máa fún lówó tí ó fi ṣe bẹ̀ wọ́n máa fún lówó tí ó fi ra sọ wọ́n máa fún ní owó tí ó dìde nu ọmọ fi lówó tó tẹ̀lé bàtà ọmọ wa bù lówó tí ó bẹ̀rẹ̀ pé kí ni kó wọ́n fi ṣe ó ní mọ́ka bẹ̀rẹ̀ ẹ̀yẹ́ tẹ́ ilé wíìlì obìnrin nù àmọ́ àwọn àwọn mú tí ó ti nàrà bí tàbí nàrà wà nílẹ̀ mọ́ra wọn wọ́n tẹ́tẹ́ wọ́n gbẹ̀ kó tó kó kalẹ̀ ọ̀rà ọ̀là àwọn àwọn ọláwọ̀ jẹ̀rẹ̀ rẹ̀ olú olè jẹ́ sẹ́dáṣẹ́ náà rẹ̀ bọ́dà mẹ́ ìyá ọdẹ́bí wọ́n gbé kó ló kọjá mọ́sálásí more than ten times kò ní fi wá náírà síbẹ̀ ó sì mọ̀ pé wọ́n pọ́ǹpù omi ni orin náà fi pọ́ǹpù ẹ̀ wọ́n mọ̀ pé lẹ́tọ̀ tí wọ́n ṣe yìí àti tẹ́sí àti tí àwọn lọ́ba dé bó ṣe máa kéré mọ́lẹ̀ yìí ìṣe ilé lọ́ba dé ta ẹni bá ya wọ́n lé yọ ya wọ́n ta yọ ọmọ náwó ta ẹni tí yọ wá ti ya wọn nínú ilé kí ni wọ́n yà ń tajà bá yọ ya hun ẹ ẹ̀yọ́mà yá mi nínú ẹ̀sìn wa anábì yá máa ṣẹlẹ̀ ṣọ̀dọ́ àbàlẹ̀sọ̀tọ́ àmì ìkùnlẹ̀ tàbí ẹ̀tẹ̀ fẹ́wọ̀tì ẹni bá lágbára àláfíà ara tọ́ba aláfíà olùfẹ́ obìnrin yá padà fiọ́lẹ̀ àláfíà tẹ́yìn tí ń bóbìnrin láṣepọ̀ fàkírù ní ọmọ ẹ̀hún ìgbà tí wọ́n ti ń béèrè ọmọ fún ó jẹ́ bẹ́ẹ̀ àwọn afá ní tí ọba sí nǹkan kan máa tí ó jòkó ti kọ́ ọmọba lẹ́sìtọ̀ torí pé àdùn ń bẹ lára rẹ̀ ń bẹ lára tiẹ̀ náà anábìnrin tí ó bá ti ní agbára owó tá a fi máa gbóbi lóúnjẹ táwọn fi gbalé anábìnrin kọ́mọ gbà rẹ̀ kọ́mọ fẹ́ yàwó oṣù sùúrù anábìnrin oṣù sùúrù olóòṣù sùúrù ó ní àá ah, ní kíndà ọlọ́mú wọ́n yóò ti fẹ́ márì ọwọ́ yìí máa ajé abẹ́rẹ́ pé gbọdọ̀ tó ti fẹ́ ó ní fifty thousand lọ́gbà lójú hundred thousand ní oníkọ́lá ilé ọ̀kan jáde lónìí ọlọ́gbàdà wá fẹ́ yàwó sílé ó padà wá rí pé kò sí kankan lọ́wọ́ ẹ̀ wọ́n ní kí ló padà fẹ́lẹ̀ dìfẹ́sì náà padà fẹ́lẹ̀ ó fi jẹ́ pé àwọn tá a bá fẹ́ kí a tọ́ ma dọ́jú alẹ́ tá a fẹ́ kí àwọn kóṣùn wa dọ́jú alẹ́ tá a fẹ́ jọ papọ̀ tọ́ ma ẹ̀já tẹ̀ra mọ́ṣẹ́ o tó dèrò ọba ṣe rówó gbà ilé ayé wọ́n lè mọ̀lú nílẹ̀ oríṣìí wọn náà fífi wá tó nàbí màrún fọ́lá ọba lẹ́yìn tí wọ́n bí ma fún lẹ́mà fún ọlọ́rẹ́ ma fún ọlọ́wà sọ ọ̀rọ̀ rẹ̀ nìnáwó rẹ̀ wà tóbìnrin bá ṣiṣẹ́ yọ́ ma dáwọ́ ẹ̀ náà ni ọ̀yọ́ bí ń gba one million lóṣù owó fún ní three five típa rẹ̀ káàkó fi ṣe bẹ̀ three five ní ilẹ̀ wọ́n pè lọ́kọ́rọ́ bọ́wọ́ ni ìyàwó kọsán padà àbí tó bá ló ń bọ̀ àmọ́ ìyàwó ọ̀sán ẹ̀gbọ́n dájú ma wọ́n sọ fún ọ wípé àyàmà yá mi nínú ẹ̀sẹ̀ wa nínú àwọn ni kí àlàóòdù òní kó ọkùnrin ó lé kọkùnrin ó fi kíni kó jẹ́ òkúrò ọlọ́run òun ní pẹ́ńsìfò ẹ́rẹ́ lọ́dọ̀ obìnrin wọ́n wọ́n bí nínú rẹ̀ wọ́ọ̀kì tájà máa tẹ́wọ̀n wọ́ọ̀kì láàrin ẹ̀sẹ̀ agbáka sùúrù ló fi gbé bí ìgbèrè ìyàwó ẹ̀dá ó gbé ìyàwó bọ̀ ọ̀rẹ́ ó gbà nínú mọ́tò àwọlé lóko rẹ̀ àbẹ́ òde wọlé tí bẹ̀rẹ̀ ọ̀nà sí ni wọ́n mọ́tò wá ti gbé àwọn pa ni kò sí bẹ́ẹ̀ yẹn ṣe tó láwọn aspect kan ọmọ rẹ̀ ọmọ bẹ̀ẹ́ fún ìyàwó rẹ̀ dídẹ̀ tó dẹ̀ yẹn yẹn lọ́kọ̀ ọlọ́run wọlé okùn tàfọ́ gbọ̀n gẹ̀lẹ́ ìdọ̀kọ́ kọ́lì ọlọ́run ilẹ̀ Muhammad sọ bá lé tó gbẹ́kúrò rò tẹ́mi lé lọ́nfà gbé bẹ̀rẹ̀ hàwùlì òun ní lẹ́nìkan kẹlẹ́gbẹ̀rẹ̀ àtọ́mọ́ àtìyàwó kò ní sẹ́nìkan kan tí àwọn ìyàwó lọ ọmọ lọ àwọn sábà ní kékeré àwọn náà lọ tí wọ́n bá ti jẹ́ ìwé rẹ̀ wọ́n máa fẹ́ ìyàwó wọ́n máa kọ́lẹ̀ wọ́n máa fẹ́ wọ́n máa kọ́lẹ̀ wọ́n máa fẹ́ wọ́n máa kọ́lẹ̀ ìyàwó kan máa kan ìyàwó kan máa kan lọ́wọ́ máa ní tọ́ba ti jẹ́ ìwé rò anábìyà Muhammad sallam anábì wà nínú ilé sallallahu alaihi wasallam wọ́n àti yàwó Aisha wọ́n náà sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ Abubakar wọ́n bọ̀ Abubakar wọ́n ní òun ó Aisha lòun gbé anábì ní sọ̀rọ̀ sílẹ̀ bọ́ọ̀dẹ̀ bí sẹ́gbẹ̀rẹ̀ ó lọ sọ bọ́ọ̀dẹ̀ bí sẹ́gbẹ̀rẹ̀ ó lọ sọ àbúgbákiri ah. ọwọ́ akẹlẹ̀kùn àdẹ́bìnrin kan sílẹ̀kùn fún àdẹ́bìnrin ya Aisha ìwọ atàrfàyínà fáwọ́tàkì alẹ́bìnrin sọ́dọ̀ sọ́dọ̀ láàrẹ́ sọ́lọ̀ àdẹ́bìnrin sọ́dọ̀ wọ́n sọ̀rọ̀ padà lọ́wọ́ mú ọwọ́ rẹ̀ láti lu yàrá Aisha àdẹ́bìnrin wa ṣe kí ni ọwọ́ ń fẹ́ yìí padà báyìí àbúkìrì tó bọ́ síbi ànábì tó pọ̀ síbi àbúkìrì tó bọ́ síbi ànábì tó pọ̀ síbi sallallahu alaihi wasallam ẹni wọ́n ń sọ̀rọ̀ sí ẹwọ́n tó ṣe ẹwọ́n tó fi bí àwẹ́ nígbà ẹ̀ṣẹ́ rẹ̀ tán ẹwọ́n tó tó mú kí ló tẹ́nu dáadáa bí àwọn ìrẹ́bá ti bú ọtán tó bú ọtán tó bú ọlátòkèdélẹ̀ ọwọ́ ti jáde ọwọ́ sì lọ mr ẹ̀hẹ̀yìn tó máa jẹ ọ̀rọ̀ fún sórí tó ṣe yẹ ó dúkọ́ nálẹ́gbà mẹ́rin lọ ara rẹ̀ ọ̀rọ̀ ni ìgbà ah, màmá dúpẹ́ káfẹ́ tó orú ẹni kí mo fẹ́ nígbà tí gbàgbá dúdú mẹ́jọ yóò sí yóò wá bí yóò nífẹ̀ẹ́ rẹ̀ sí nítorí fi anábì Muhammad sọ́lá anábì wa ní sórí pé mo gbọ́ ọ́lẹ̀ lọ́wọ́ wà láì anábì wa tún dà sẹ́fẹ́ ọba bẹ̀rẹ̀ ẹ̀fẹ́ ọba tún bẹ̀rẹ̀ ìsẹ̀mí tuntun mi fresh one níbi ìbẹ̀rẹ̀ ẹjẹ́ ẹjẹ́ ṣe súnlẹ̀ yípa ẹwọ́jọ́ ní pé súnà náfílà àtàwẹ̀ nìkan ní o anábì náà gbá òyìn fi náfílà o kọ́lá náfílà tí yóò tó tà náà mú kálíbà jèrè ìyàwó náà ní ìyàwó rẹ̀ àṣírí rẹ̀ ti wọ̀ lọ́wọ́ àwọn ọmọ tó bí fún ọtọ́ bá ti kó wọn lọ wàhálà ti dé bá ọ ọjọ́ ìlà rẹ ti léwu tọ́bá kó lè fún ọtọ́ lọ ìyàwó tó fẹ́ yóò máa rántí ẹ̀mí o díẹ̀ ní ọ̀rẹ́ níta ọmọ rẹ̀ yálé o lálẹ́ yìí fẹ́ àwùjọ ọjọ́ máa ń tọ́ ọmọ rẹ̀ ẹ̀mí rẹ̀ ilé ọ̀tọ̀ ìtìpa bá kámẹ́ bẹ́ẹ̀ yìí àbá ojú àkọ́ òdodo ara ọlọ́mọdé ìṣàánú wa àlàkàlà àkọ́sọ̀lẹ̀ àmìníyà kárẹ̀lẹ̀ òṣèrà wọ́n ní tí ma fa tàláàkì wọ́n ní kí ọkọ ọmọ ìyà lè tẹ́lẹ́fẹ́fẹ́ yàwó tètè fẹ́ sharp sharp mama déètì ẹwà tí ń lọ oṣù mẹ́sùn ká oṣù méjì abẹ́fẹ́ abẹ́fẹ́ òun déètì pàápàá tọba sẹni tó wùọ sọ fún ìyàwó rẹ tọba lé kẹsẹ akílù kó kó sílé kọ mọ máa gbé fóònù káàkiri nulé máa gbé fóònù lọ kí fóònù rẹ máa ríngì nínú ọgbà lọ kí attention ti mọ́ tọmọgbà àwọn ìyàwó rẹ ní wọ́n bóni wọ́n pè wọ́n gbé wọ́n ti máa tẹ́lẹ̀ tó ọba ń sọ̀rọ̀ wọ́n máa ní tó ń bá sọ̀rọ̀ ọkùnrin làbá sọ̀rọ̀ àbẹ́bẹ̀rẹ̀ wọ́n mà ọkọ̀ jábọ́ lójú ẹ̀ tọ́ba ti sìnà oníjẹni lọ́dọ̀ ẹ̀ mọ́ àti táyà wà sọ fún pé nígbà tó ń ti yẹ lórí burúkú tó ti yẹ ní bí yẹn òun náà sì ní kọ́ ọmọ akọ́ṣe ìwọ náà yàyà kó yàbí tiẹ̀ náà àti wọ́n ní ìnáwó aṣọ mọ́ náà pé kó náà máa nìyẹn kùnrin tó náà padà tẹ̀lé jẹ́mà depression náà ẹ̀dá kò tó tẹ̀lé àwọn ọba

yọ kọ ilẹ̀ o kọ́dà yìí ní àlèkè àmà gbé alẹ́ lómi ọgbà lọ èyí tó fi lé lọlé wọn wọ́n lè lẹ́nu sàárè ni ibi ọkọ̀ tó ń bínú òun rí mẹ́sẹ̀jì ẹnìkan lé fún rẹ ẹnìkan ló ń gbẹ̀rù tẹ́ ẹnìkan ló ń nífẹ̀ẹ́ rẹ oní ẹni tí ń bọ̀ ọ̀rajà ẹ̀wọ̀n ní ẹni tí ń sọ̀rọ̀ tí ń sọ̀pá yìí à ìbúlẹ̀ ló fi gba parábìnrin tó sì ní dìde má tí wọ́n lọ́dún sàárè bẹ́ẹ̀ ọkùnrin jẹ́ ogun ọlọ́nkọ́ sàṣọ wa mẹ́rin nínú àwọn nǹkan tí máa ń fa talaq rọ́fídù àdúmà al-istimta' bil-akhar kí ọkọ lóhùn ọ̀báyàwó lásìkò mọ́ ìyàwó sì ní díẹ̀ àbí kí ìyàwó kó sọ fọ́kọ pé òun nídìí àṣepọ̀ kọ́kọ́ sọ pé òun ò ṣe ẹnìkan bá yà nínú àwọn méjì ibẹ̀ àwọn olóhùn òṣè mọ́ wọ́n ní lọ́padà fa talaq bọ̀dọ̀ ọkùnrin tiẹ̀ òun láǹfà láti obìnrin tó ń sọ òun ìṣe má òun ò ṣe àṣepọ̀ má ṣọ́ọ̀ṣì sí ẹgbẹ́dẹ́gbẹ̀ kankan ẹ̀yàn wọn láàánú sọ̀rọ̀ sọ́lá ń sọ pé arábìnrin náà àwọn àpapọ̀ màláìka ọmọ ṣe kí ni wọ́n máa gbé sépè kọ́lọ́mọ́sà sọ wá ní aburú bẹ́ẹ̀ tó bá ti mọ̀ pé ọ̀fẹ́ kọ́kọ̀rọ̀ láṣepọ̀ má kúkú sọ fún pé òsílẹ̀ kọ́mọ́ máa gbèsè lójúmọ́ ọkùnrin gbọ́dọ̀ fi àwọn ilé láìlé láṣepọ̀ pẹ̀lú ẹ̀ kúkú lọ́nà pé bàtà ti ni táwọn ọmọ nàró àwọn ọmọ dìde àlùkìyà ti tẹ̀wé ẹ kákò nínú ilé káwá lọ for years for months adébò ní ọkọ lọ ó ní ó ti wà ní France ó wà ní Amẹ́ríkà ó wà ní UK ó wà ní Qatar ó wà ní Saudi Arabia ó wà ní Jordan ìjọba wà dé wọ́n yà àti mà àdáwọ̀ ilé ayé ni ó kíyàwó kọ́kọ́ tó tábìlà bọ́ọ̀lù kíyàwó ọmọ ma ọdún tí ó ṣe kí ni kéde àwọn afáà ní ma fa divorce tó bá lè fẹ́ sùúrù yóò ṣe sùúrù pẹ̀lú ìnira tí ò bá ti ní ṣe sìnà tí wọ́n ló ṣe ní ṣe sìnà lọ́wọ́ tó bá ti mọ̀ pé yóò yọ sìnà fún ìyàwó rẹ̀ ọyọ̀dà rẹ̀ onídó ṣe sìnà ọyọ̀dà rẹ̀ ìyàwó náà tó mọ̀ pé wọn lè mara ló kọ́kọ́ ọkọ pé káwọn yọ̀dà ara wọn nítorí pé wọ́n padà yọ̀ǹda ara wọn tẹ́lẹ̀ náà ni ìmọ̀ ń fa kóbìnrin ọmọ chief àdúgbò ọkùnrin ọmọ chief látara bẹ́ẹ̀ wọ́n ní depression fire sikiri yọ padà ṣẹlẹ̀ alàtàdé azrael ìbínú tó ti kọjá àlà kò tẹ́jú ìbínú ní gbogbo ọkọ kò tẹ́jú ìbínú ní gbogbo ọmọ èèyàn gbogbo anáà làwọn bínú àdámọ́ ní bínú àmọ́ alàtàdé azrael tẹ́lẹ̀ ń bá ń bínú lórí àyàmọ̀ wò pé ìyàwó ẹ̀ náà nù sọ́sọ́ obìnrin mi tó bá ń bínú báyìí yóò sì mọ́ láptọ̀pù tọkọ rẹ̀ fi ń ṣiṣẹ́ yóò sì fọ́ mọ́lẹ̀ adémọ̀ bá da gbogbo dátà àti gbogbo tó wà nínú láptọ̀pù rẹ̀ rú iṣẹ́ rẹ̀ ó lè bàjẹ́ ìbínú tó bá ti kọjá agbára kò sẹ́ni kan tó lè gbé oníbínú gbé tó oníbínú wọ́n ní èèyàn ṣèfù lọ́wọ́ ẹ̀ kò sí tí ò lè lẹ̀ máyà kò sí tí ò lè fi káyà àlìgẹ́rẹ́ tó dá ìdá lẹ́yìn náà òun òun tó ti kọjá àlà ó lára ọkùnrin ọwọ́ làwọn ọkùnrin ìyàwó rẹ̀ ní ìsìnkú àbúrò rẹ̀ ọkùnrin ní pé kò farabalẹ̀ kò wádìí lọ́wọ́dí láàrò lọ́wọ́ fọ́ ní ìfọ́tí ní iṣẹ́ tàbá yí lẹ́lẹ̀ mo ní sọ́mọ́ akọ́kọ́ sọ̀rọ̀ mọ́ wọ́n ní Ibrahim àbúrò òun ló pè yàtọ̀ òun fóònù lọ́bàá pé nọ́mbà Ibrahim ọ̀dà àbáyá wọn fi Ibrahim sí ìfẹ́ ní ọ̀yá ẹ̀dín tó ẹ̀dín pé ẹgbọ́n àbúrò kan bẹ́lẹ̀ ayé fún lọ́bá tó pé Ibrahim lọ́bá di àbúrò rẹ̀ lóòótọ́ ó sì láǹfọ̀dú ó ti láǹfọ̀dú àlùkíyà àzá ìdà kéèyàn má bèrè fìyàwó ẹ̀ ó tó ló ṣe jáde tọ́lọ yẹn ó ti lọ́lọ́ fẹ́sùn náà nígbà wọlé nìkan olóhùn rí ìyá kan wọ̀nyọ́nà àlẹ́bí ní ọdọ́ wọn yẹn má máa rò rò kúrò tàyí nà akẹ́kọ̀ọ́ hadith ọ̀pọ̀lọpọ̀ èrò èrò múrò múrò múrò yíwọ́ ní sábà máa ń jẹ́ ẹ̀ṣẹ̀ ló sì padà jẹ́ lọ́rùn rẹ̀ nínú àwọn tí máa ń fa àdìfẹ́ ìsádàmù kẹfà kọkọ̀ àti àwọn ká máa yàrá compatible kò sí compatibility láàrin wọn ọmọ pé gbogbo oṣooṣù ju thirty lọ ọwọ́ lẹ́ẹ̀lẹ́kì phase one Eh, central mosque tó wà ń bẹ ọlọ́lẹ̀ mọ́jà wọ́n dá ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀tá kò wò kọ́dà ákìdò ẹ̀gá ákìdò sàhẹ́ ákìdò tẹ́sí yẹ ọwọ́ valid nínú ẹ̀sìn wa ọwọ́ afẹ́ sísà tán sísà ní ìmáàrù tí wọ́n fi ṣèyàwó ẹ̀dẹ́ sí mẹ́jọ ni ìkọ̀ọ̀kan wọ́n ta ní 13,000 ẹ̀bọ́n ni ẹjọ́ máa 80 ibi tó di kọ́kọ́ mà tó ti wọ́ sẹ́niyàn ọ̀dà àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n sàdáwé fún àtẹ̀bí àtàrà ọ̀ṣájúyàwó ní ọ̀rọ̀ délé ọ̀nà ìfúrúfàdà ọ̀nà ìfúrúfàdì ọ̀dà yá abdulaziz lọ́kọ́lá máa ń kó pure water sí wọ́n ti ń ta alẹ́gbẹ́ kejì wọ́n jáde lọ lè ra omi tútù ọ̀sẹ̀lẹ̀ fún orílẹ̀ ayé ọjọ́ tó ń gbé ilé ayé ọ̀nà ìpìlẹ̀ sílẹ̀ tọ́ lẹ́yìn náà bò ní àwọn adìẹ tẹ́ nílẹ̀ ìpìlẹ̀ ńkọ́ àwọn adìẹ ẹ̀ẹ̀kan lọ́dún òfin ẹ̀ka lọ́dún lọ́wọ́ máa jáde ẹgbẹ́ ọ̀rọ̀ lórí ẹ̀kọ́ níbi tí ṣe nílé ibi tí apẹ̀rẹ̀ ti kíni ibi tí apẹ̀rẹ̀ ti ga apẹ̀rẹ̀ wá rí ní olórí ọwọ́ gbọ́ olójú wọ́n láti dé alábìnrin yẹn yọ́ padà sí kíni yọ́ padà lọ owó kan lóṣẹ̀ kọ́kọ́ lé lọ àbíkọ́ náà lọ fún ẹ̀ tó wá dé pé gáàmù bá ti wà láàrin jù nípasẹ̀ ipò ayé àbí eh, àwọn fámìlì sáyẹ̀sì rẹ̀ ní kọ́ wá o kínú ọdún bá ká o yàwó rẹ̀ ń ṣiṣẹ́ nígbà ọ̀fẹ́ ìwọlé ta ọ̀rọ̀ méjì ìwọ́n gba 35 náà nìkan jẹ́ máa mú tó ní sálárì tọ́kọ́ mọ́ sínú 40,000 tọ́ọ̀bá fẹ́ wíwádìí fọ́ọ̀sì sáìsì rẹ̀ ní gbogbo kí ni kọ̀ọ̀fẹ́ torí pé túkà lẹ́fù kamala àtìkì ní pípa rẹ̀ ọ̀ká ní ọmọ sọ́dọ̀ kọlọ̀lẹ̀ ṣe kí ni kọlọ̀lẹ̀ yàrá fẹ́hùn kò sì jẹ́ bí iṣẹ́ ìlú ayé tẹ̀ ní ẹ lọ́lọ́lẹ̀ dì sọ́fẹ̀ látara bẹ́ẹ̀ àwọn fa ni òun náà ìmọ̀sábà fa divorce pàájú ní dọ̀dọ̀t òní kéèyàn ọmọ sì tó fẹ́ yàrá kejì kọlọ̀lẹ̀ ṣe kí ni kọlọ̀lẹ̀ fẹ́ ayélujára kí

àwọn fámìlì náà ni wọ́n wà bọ́ kó ẹrù rẹ̀ jáde tásìkò bá ti kíni tásìkò bá tó nítorí pé nítorí ṣe yẹ ó ti ya pàlùkọ́rá náà ẹ̀dọ́ súnmà wọ́n ṣàbòsí fúnlálé wọ́n ṣàbòsí fúnláwó wọ́n ṣàbòsí fúnláwó méjèèjì ẹ̀kẹ́dà lọ́lọ́tọ̀ọ̀tọ̀ àbóbìnrin tí wọ́n fẹ́ yóò padà lọ obìnrin yìí wọ́n lẹ́sẹ̀ o yóò tó wá máa yẹn àyálẹ̀ lè mà bíi kó lọ fún kó nìkan wá sí kí ni kó wà nínú lé ìmí ìsìn ní ìyálẹ́lẹ́ lọ́mọ pé òtí ìgbé lóde ògbó lóòótọ́ ọmọ ọmọ sáà gbọ́dọ̀ fún àbúkú mo ti gbọ́ ní ìgbọ́mọ́ ní ìsìgbàmọ́ <laughs> àwọn ni àbú wọn bẹ lọ́wọ́ ẹ kọ́dà àláfíà dá àfẹ́kọ̀ ń bẹ lọ́wọ́ ẹ yóò fún kálukú lẹ́tọ̀ rẹ̀ lóru alóhùn mọ̀ bẹ́ẹ̀ ọmọ ìpínlẹ̀ ọkùnrin ni àmọ́ ọgbàmá obìnrin tó gbà yẹ kí wọ́n lẹ́sẹ̀ lẹ́sìn jọba ọ̀fẹ́ lọ ọ̀padà lọ́wọ́ bí ọkọ̀ ló lọ́wọ́ wọ́n ní kò ló lọ́wọ́ ní ojú fẹ́ àbí táwọn náà ní sọ̀pọ̀ ìpínlẹ̀ ọ̀dà àbí èyí tó lọ́wọ́ wọ́n mọ̀ wá pàtàkì pé nígbà táwọn jíṣẹ́ táwọn jíyà níbo lòun wọ́n gbà wọn mo ní àwọn tẹ́lẹ̀ ẹjọ́ ń jíṣẹ́ ń gbà yẹn tẹ́lẹ̀ ẹjọ́ ń jíyà ń gbà yẹn àwọn ní ìbẹ̀lẹ̀ nù ìyà tó ti fi yálẹ̀ jù nígbà ọlọ́run bá ti wá sànù wọ́n kí ló tó sànù ọmọ yá rẹ̀ kádàrà ti tiẹ̀ nù wọ́n lò yẹn kádàrà tiẹ̀ náà lò wọ́n náà tí àfá ìbájọ́ ẹgbẹ́lẹ̀ kẹta ìyàlẹ́lẹ̀ kejì jẹ ẹlẹ́kẹta òní jẹ pẹ̀lú ọlọ́dún lé kíní lọ́tùpọ̀ sí ọlọ́dún máa tọ́ ní ẹ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ńgbà míì lásìkò tí ẹgbẹ́ fẹ́ ayé nìkan àwọn tẹ́ńtẹ́lẹ̀ yẹn mùsùlùmí ni wọ́n náà ń ṣe kẹ́rùbù rẹ̀ ṣe ṣẹlẹ̀ you're a muslim ẹ̀dá mi ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àgbà wa àwọn olùfẹ́ àkàsọ́pọ̀ ìtòrí àsìkò mi kankankan kápẹ́ká tó bímọ wọn ni máa ń fa bọ̀tí yẹ afẹ́kásẹ̀ sùúrù kákalọ̀ sípítù kásẹ̀ ìlàjì kásẹ̀ orúkúyà kásẹ̀ sùúrù kámọ̀kájú ó ṣẹlẹ̀ fún mi ìyàn mọ́kànlẹ̀ mọ́kànlẹ̀ òun kí òbímọ ọlọ́run ò fún ọlọ́run ní kọ́pẹ́ bó sì wọ ọlọ́run ọba ọlọ́run lè fún àmọ́ àfẹ́kíyàwó náà dákọ̀ ẹ̀dúró lẹ́yìn ọdún mẹ́ta mẹ́ẹ̀ẹ́dógún kó ní èmi ò bí ìwọ náà ò ní bí rọ bí wọ́n fẹ́ yàwó mi nígbà tí eh, sára tí ò bímọ ẹ̀ta ni sára ní kanáà bíbá ìmọ̀ fẹ́ hajar hajar bímọ hajar onímọ sára náà padà bímọ wọ́n gbàgbọ́ nínú kádàrà ọlọ́run kọ́dà kò fi bẹ̀rẹ̀ ọlọ́run wọlá pé ajọ́jì ajọ́jì iṣẹ́ ni ọ̀rọ̀ akọ ọmọ fún mi lásìkò tí ó sọ̀rọ̀ yìí mo wá lè gba kọkọ̀ mìíràn fẹ́lẹ̀ mi agbára rẹ̀ tó fi fún ẹ̀yẹ eh, sára ní ọmọ agbára náà ṣẹ́kù síbẹ̀ ìwọ̀n ọlọ́run mọ́tà ìṣe mi lọ́mọ ọ̀láhùn ọlọ́run ló gbàdúrà rẹ̀ tó sì fún ọlọ́mọ ọkàn ló mú wọ́rọ́ náà àmọ́ àwọn ògbó lọ́ngbọ́n ló gbọ́n gbọ́n náà gbọ́ lẹ́yìn náà ọkọ ìyàwó lè padà lọ àbí kọ́kọ́ náà sì kí ni ọkọ lẹ̀ lẹ́yìn náà káwọn fámìlì lọ́sùn ká máa dá sí márèjì òun náà máa fa kan fẹ́ra wọn lẹ̀ wọ́n máa kọ́ ọkọ wọ́n máa kọ́ ìyá ọkọ bàbá ọkọ àwọn náà máa dà nǹkan rú lẹ́yìn náà kí ọkọ máa lùyàwó tí lílù bá ti pọ̀ lọ́ padà fẹ́lẹ̀ láti sọ̀rọ̀ kọjá lẹ́yìn náà kọ́kọ́ máa mutí àbíkọ́ máa mú gbó àbíkọ́ máa mú kókè kọjẹ́ pé yìí tí ń jẹ tí ń mú yẹ kọjẹ́ kọ́ ní ọmọ máa tó bá ti mú tẹ́kọ̀ọ́ máa ti ń ṣe máa wọ́n ní ọ̀yẹ́ wà nù ìtọ́bìnrin fi lè tètè kọ́kọ́ ọ̀yẹ́ lẹ̀ wọ́n ní tí máa ń fa divorce ń bẹ̀rẹ̀ ó ní lack of communication ìyàwó rẹ̀ ń bínú ìwọ́n náà ń bínú ọmọ tí ń bínú òun náà ọmọ tí ń bínú ẹ̀ nílò kó tẹ́lẹ̀ fi yẹjú kí ló fẹ́ fún mi kí ló fẹ́ fún ìwọ̀ àwọn padà wá lẹ́yìn ẹ̀sẹ̀ méjì ìlera tó padà lẹ́wọ́n ní kí ló mọ́ sẹ̀sẹ̀ fún ọ̀nà tẹ́ẹ̀rọ sọ̀rọ̀ sí mi adébòdì gbàgbé ọkọ̀ mi ẹ̀jọ́ ìyàwó dà ní ìwọ̀n ọ̀rẹ́ tí máa ẹ̀ẹ́sẹ́ ìgbésẹ̀ máa ti ṣẹlẹ̀ ọ̀dà gẹ́gẹ́ bí ìṣẹ́ náà ni ẹ̀mọ́jọ́ fi kí ni ẹ̀mọ́jọ́ kẹ̀ ẹ̀pẹ̀lẹ̀ ayé lẹ́fẹ̀kẹfẹ̀ kẹsọ̀ tinú ara yín kẹ̀dẹ̀ parí ẹ̀ tẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ sínú bí fẹ́ sọ padà ṣẹlẹ̀ lẹ́yìn náà kí obìnrin wọn fẹ́ jẹ gàba lórí ọkọ rẹ̀ wípé òun lẹ́wà àbọ̀ òun lówó òun wọn fẹ́ jẹ gàba lórí ọkọ wípé ìwọ ọkọ ọkọ ní ọ̀rọ̀ àmẹ́mi ní máa jẹ́ ọkọ rẹ̀ ìwọ máa jẹ́ yàrá gbogbo tasallut gbogbo obìnrin tó bá lọ́wọ́ fẹ́ dọ́kọ yóò padà kó lé ọkọ àrùbálùkọ wà múná alẹ́dẹ sáà bí wọ́n fọ bọ́ọ̀lù ọ̀rọ̀ bá lágbàrá pé ọ̀rẹ́ ọ̀rẹ́ wà fámílì ẹ̀ mọ́ṣálá àléhùn ẹ̀lẹ́yìn náà iṣẹ́ tó ń ṣe mọ́ṣálá orówó mọ́pìlánì rẹ̀ o gbogbo obìnrin tí wọ́n ti mọ́kọ mọ́lẹ̀ wọ́n ní ọ̀padà kó ní ọkọ àsáàrù tọ́láàfì kí làwọn aburú tí máa ń ṣẹlẹ̀ tí ìbá kọ́ra nílẹ̀ wọ́n ní alákọ̀ọ́kọ́ ozùnà wàhámà ọ̀gám ìbànújẹ́ gbogbo àwọn dìkọ́ tó wà láyé tẹ́ẹ̀bá rẹ̀rìn àwọn ẹlẹ́rìn o tẹ́ẹ̀bá sùn òun èso gbogbo àwọn dìkọ́ tó wà láyé <clears throat> bẹ́ẹ̀ bá wò bí táwọn ṣe rí nínú wọn rí bẹ́ẹ̀ kọ́ o ó ṣe jẹ́ pé wọ́n ní ìdíkà máa ní wọn ládùúrà káàkiri máa ṣàkólé kan lórí ọ̀rọ̀ wọn wípé wọ́n padà máa sàárẹ̀ ara wọ́n padà sàárẹ̀ ní kọ́dà ìmí gan kọ́lọ́mọdé adé agbóró ó lè padà ní stroke ẹlòmíràn lè padà ní hypertension látara ọ̀ṣọ́kọ̀ọ́mọ́ wọ́n ní tí wọ́n náà bá ti mà pé ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ fọ́sí ẹ̀jẹ̀ wọn rú wọ́n náà lè jòkó tàbí ẹjọ́ máa mọ́lẹ́jì ẹjọ́ máa yí máa ẹ̀jẹ̀ ro sísàì ẹ̀jẹ̀ àwọn èèyàn ro àwọn èèyàn sókólé ro omi omi ojú ń bẹ́ sínú tílé òun sókè ẹ̀ àwọn ti fẹ́ sí ọ̀tẹ́ntẹ́ ọ̀nà lọ́wọ́ mà abẹ́lọ́wọ́ ọ̀tẹ́ntẹ́ ọ̀nà oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán oúnjẹ alẹ́ wọ́n ní kí káwọ̀ òpin ìbànújẹ́ sí kọ́làgbọ́ bá lówó lówó wípé kò sọ́kọ lọ́dọ̀ rẹ̀ má yóò sì máa ronú ẹlẹ́ẹ̀kejì ìdíyàwó àwọn ọmọ àwọn onídàkúdà tí ìdí fẹ́sùn bá ti ṣẹlẹ̀ wọ́n àti ẹlẹ́jọ́ fẹ́ tọ́ ma dẹ́fà àti kọ̀ndọ́kọ̀ wọ́n ti ń jà àwọn pásẹ́jà ń gọ́jà ma wọ́n ti ní tó gbéyàn bí ọgbà ti kó nínú ilé ìwọ́lẹ̀ ti ṣe tálẹ́fẹ́ tọ́ ma rẹ òsínlé tó bá tọ́kọ́ máa yọ di ọmọ street ọmọ tọ́ ma ní káàkiri tó padà wá di agúnbẹ ya máa mọ́lẹ́jì ìyàwó rẹ̀ òkẹ́jọ máa tọ́ ma yẹn nígbà tó wọ̀ láì mọ́lẹ́nìkan ní ẹni eh, kàràkàrà ọ̀dọ̀ mi wọ́n ní ẹ má ṣe divorce wọ́n sì padà divorce bàbá àwọn ọ̀rọ̀ tí ìmọ̀ fi táwọn ọmọdé wádìí ó ti jẹ́ kan lọ́wọ́ àwọn káàkiri nínú káàkiri ọlọ́run gbọ́rọ̀ wọn bì kan wọn gbọ́rọ̀ wọn bì kan ìwọ mọ́tò káàkiri kèrọ mẹ́ láti gbẹ̀rún méjì mẹ́jọ ó bẹ̀rẹ̀ ní ìdíwọ́ nígbà wọn bá ní ó ti lọ́kọ ní Port Harcourt lẹ́yìn náà wọ́n tí wọ́n ló ti kọ̀ yẹn náà lẹ́wọ́n ní ó ti tún wà ní bàrẹ́fà nígbà lọ́mọ bàrẹ́fà àwọn tí wọ́n sọ fún tí wọ́n nígbà ríálì ti dé ọkọ̀rọ̀ àmà pé ah, ọ̀rọ̀ lọ́lọ́run sọ ọ̀rọ̀ làwọn àbá sọ máa mọ́lẹ̀ di ẹ̀rọ tóbìnrin ọba ti lóun fẹ́ pa ọ́ tóbìnrin ò sì máa ṣe bọ́ tóbìnrin ò sì máa ṣe sinẹ́mọ́ lábẹ́ tẹ̀sẹ̀ṣẹ́ mọ́lẹ́wò nǹkan mẹ́lẹ̀ mọ̀gàjà máa kò fẹ́ pa ọ́ kò sì máa fi sinimọ́ lábẹ́ kìí sì sẹ́dọ̀ kìí rògùn máa máa lè jẹ nígbà kí ọ ètò ẹni ni ẹ tí ìyẹ́ kí nǹkan ẹ̀rọ máa yá mi nínú táwọn àlùfáà dáǹkà fún àwọn náà ní pé àwọn ọmọ ọ̀dà rèé àwọn ọkọ̀ ọmọlẹ́ wà láwọn ọkọ̀ ọmọlẹ́ fìtínà ní ọ lẹ́yìn náà àwọn fámílì ilé ọkọ̀ ilé ìyàwó ọkẹ̀ ìṣọ́ra wọn àwọn tó ti bára wọn sí tẹ́lẹ̀ bàbá ń kó wọn wọ̀n ní wá máa torí ọmọ àwọn òṣìṣẹ́ bẹ̀rẹ̀ mọ́ lówó dáadáa tó bá dà ní pẹ́ọ̀ dáadáa ní spam ọ̀dà nígbà mí gẹ̀ẹ́ ti mara ara ilẹ̀ wọn lẹ́yìn náà tahammul mara ti àbá àdàbàkàt obìnrin yóò wá di ẹni tí wọ́n máa ru ẹrù ẹrù bùkátà gbogbo àwọn dìfọ́sí láwùjọ wa lénìí wọ́n ìjọ mọ́sálásí fóònù àwọn ìsáàfù ẹ̀bá ń gbàrà lọ́wọ́ ẹ̀bá ń gbàrà lọ́wọ́ ẹ̀sánú mi ẹ̀sánú mi ní wọ́n lọ́wọ́ sánú ààrẹ tó bá sánú ààrẹ ní òdúgbà mọ́lẹ̀ àtàwọn kan tó dé pé tí wọ́n wọ́n ní excuse fún defense wọn tẹ́tí lọ wọ́n àwọn yẹn sì yẹn ràn wọ́n lọ́wọ́ pé ọkọ̀ yẹn ló sábò fúnfún àbọ́kọ̀ yẹn ló kó mẹ́sì àbọ́kọ̀ yẹn ní sọ̀sì dẹ́mọ́lábẹ́ àbọ́kọ̀ yẹn ló lọ́ fẹ́ pa nínú nínú kúlù ẹ̀ràn àwọn yẹn lọ́wọ́ torí pé àdáwò kan àwọn yẹn ni àmọ́ àwọn tẹ́lẹ̀ àwọn kàlọ́pọ̀ jù àwọn tó wọ́n fa àdáwò fúnra wọn ẹ̀yọ́ máa yá mi wọ́n ní yọ́ máa wá náwó lé rẹ̀ lérí yóò sì máa náwó lé àwọn ọmọ lérí owó lé owó oúnjẹ owó skul owó aṣọ owó hospital owó akólẹ̀ owó adalẹ̀nu owó ná <laughs> kóbè ló tó san owó oṣù méjì yóò ti mọ̀ pé òun ti ṣàgbákò ṣe bí ṣe ní bàbá àwọn kèrè ń fún un lówó tó bẹ̀ ni ẹni wọn bá ṣe ń mú náà kọ̀ wá lérí kankan mọ́ ẹjọ́ kó jẹ́ o tẹ́mọ́ láre o ọlọ́run níbi aláre ní àwọn afàwọ̀rajà afáàkan bẹ́ẹ̀sì ẹ̀rù pé yọ́tọ̀ bí ní ó ti fọ́n káàdì títà sálápapọ̀ ó ti sẹ́ndì káàdì sí ọ ọwọ́ rẹ̀ pé níṣẹ́ máa ń ṣẹlẹ̀ ní ẹ wípé ń fi arákùnrin ẹlẹ́ wá fẹ́ ẹ̀ẹ́dẹ́gbá fílẹ̀ tán káàkù ní fún oníkàdì ọ̀nẹ́ náírà ẹ̀dẹ́gùn tuntun lọ́wọ́ bá ẹ̀sì jáàmù sọ́fà àwọn ọmọ obìnrin náà tí wọ́n gbé léjò kó ilé ọkọ wọn. mọ́kẹ́rù ọwọ́ gbẹ̀yìn òun náà torí dálẹ́ mojú lòun náà àti ẹ̀rẹ̀ tí gbẹ̀yìn dálẹ́ mojú lòun náà gbogbo ọmọ ìyá wọn àwọn mẹ́jọ dálẹ́ mojú wọn. àdáwò tó gbà ló sinmi ẹ̀kọ́ làwọn sànù wa níbi bẹ́ẹ̀ kádàmù tó tọ́lá ọba ẹ̀ bá délẹ̀ tá tẹ́wọ́n ti fún ọ lẹ́ẹ̀kan bá ti ní àtàwọn onímọ̀ nínú èmi ké o àbí ìbá kíláà yìí tọ̀ táwọn aṣọ pírọ́blẹ̀mù rẹ̀ di pírọ́blẹ̀mù àwọn afẹ́sìn táwọn ẹlẹ́wọ̀n káàkiri ẹ̀bá wọ́kọ̀ ẹ̀bá wọ́kọ̀ àwọn ọkọ̀ ní ìlàwọ̀ yẹn tó ń fẹ́ wípé ọkọ̀ tẹ̀sí kú fífẹ́ àmọ́ èyí tí wọ́n kọ̀ lẹ̀ ọmọ mẹ́rin ló bí lẹ́kọ̀ọ́ máa gbọ́ ìtọ́jú ẹ̀dá kan ọmọ mẹ́rin ni ọmọ mẹ́rin ni ẹ̀dá kan bá wẹ́lómi ọmọ márùn-ún ni ẹ̀dá kan bá wẹ́lómi ọwọ́ àdìgbà kó lè wo tó ti wà ní fúláàsì tó ti wà nínú mansion tó ti wà nínú nínú nínú ilé roma padà yẹn náà tó ń gbádùn ayé wọ́n máa wọ́kọ̀ fún ọgáṣe ó ti sọ́kọ̀nù ó ti sọ́kọ̀nù èmi ò rí iṣẹ́ tó bẹ̀rẹ̀ fẹ́ ṣe tó fẹ́ kábùkátà tó wà lè kábùkátà yóò ti di jálajàlá kó dúró wẹ̀ ìtìkábù òkókò àlẹ́ òláàdì wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí bàbá àtìyá bá ti kọra wọn lẹ̀ wọ́n máa sábà sokùn lórí bú fúnra wọn àti fáwọn ọmọ yẹn ìyá òkè ọmọ kan yóò máa kọ sí bàbá ẹ̀ bàbá òkè ọmọ yóò máa kọ sílẹ̀ olórí bú bàbá yín tọ́nà eléyìí ni olórí bú ní ìyá yín mọ́tẹ́lẹ́ o òun ìyá ìwọ̀n lọ́mọ́nà wọ́n jẹ́ kó bá yé o tọ́ba bá lọ ó ní bàbá yín olórí burúkú ni o mọ́sùn máa o torí pé divorce tó bá ti wá ṣe bàbá àbí yẹ ọmọ bàtó fèrè gbá látara divorce àwọn òbí ẹ̀ lẹ́yìn náà kéèyàn tó rí ọkọ̀ fún dìbòsí ọ̀nà máa ń jẹjẹ ẹ̀ kọ́dà ọkùnrin tó jẹ́ pé ìyàwó kọ́lẹ̀ ẹ̀ẹ́dìbò tí àwọn obìnrin máa béèrè pé kí ni ìyàwó yẹn ṣe fún tó fi kọ́lẹ̀ bóò ló ṣe rí ẹ̀kọ́ wa wájú ẹ̀ dáadáa kọ́ mọ́ jẹ́ pé ọ̀daràn ni ó ṣe dára lọ́wọ́ ó wá lọ dára àmọ́ ó ti kọ̀ ìyàwó lẹ̀ wọ́n mọ̀ wá sá fún ọ ṣe sàwọn obìnrin lọ́wọ́ àwọn òṣèlú àwọn èdè tó rọ́kọ torí táwọn ọkùnrin ọmọ rò ní pé ní tó ṣe tí wọ́n fi wá jáde ṣe ṣe gbogbo àwọn lu sàdáre bí ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó bá jẹ́ mọ̀tọ́lákọ̀ ń bẹ̀ káńtó rọ́kọ òpó ní máa tètè rọ́kọ wọ́n máa dábàá kan lọ́dọ̀ wọn wípé mọ̀tọ́lá àfẹ́ ìsìn àbí olùbẹ̀rù ọlọ́run tó bá kọ ìyàwó ilẹ̀ ẹ o ìyàwó ìyẹn ti ṣe é dójú ẹ̀ ní o àmọ́tọ́lá ọ̀fẹ́ ẹ ti tẹ̀ra torí kò síbi tó máa wa mọ́tò lọ lẹ́yìn kọ́lọ́ bọ́sí lájú ó sì wọlé. lọ́wọ́ náà fà kọ́lọ́ fẹ́ta mọ́tò kálukọ́ sáré lọ́wọ́ ni àmọ́ wọn náà fà kọ́ ìyàwó lẹ̀ ha ó ti ó ti ṣe lóògbé ni wọ́n ti lé ó sì lè má jù bẹ́ẹ̀ bùtàdáwò táwọn náà nìyẹn lẹ́yìn náà yọ ọmọ yá òun náà ni pé ó nílé padà lọ ọ̀dọ̀ àwọn ọmọ rẹ̀ má ọmọ nàgàwọ̀ ọmọ lọ́ọ̀kan ìwọ ọkọ náà wọ́n náà wà nàgàwọ̀ àwọn ọmọ èmi ò rí àdáhùn tó tó kọ́ fẹ́ rí ọmọ rẹ kọ́ wá dé ní síìtì ẹlẹ́kẹta kíkẹ́ bá ń pẹ́ kàfáyà wá sí mo fẹ́ bá sọ̀rọ̀ ṣe ẹgbẹ́bìnrin bá ti dìbọ́ọ̀sì tó bá ti lọ́kọ̀ mí ọkọ tàárọ̀ yẹ tí ń bá ń pè lórí fóònù ọkọ tó tẹ̀sẹ̀ fẹ́ yọ padà kọ́lẹ̀ afẹ́jú nìfẹ́ yóò ní ìfẹ́ ìpìlẹ̀ tó wà ní àárín wọn ọmọ sì lè dà wọ́n òun ni ọkọ àná ó máa pè kọ́ bá òun sọ fún ìyàwó òun àná tó ti kọ́lẹ̀ wípé òun fẹ́ fọ́mọ òun ní nǹkan àmọ́ ìpè ìyàwó yẹn dàrẹ́kìlì ọkọ wa dòkó níbi tí wọ́n ti jẹ dòkó wọ́n wá ní dáàdì kàfáyà ní bá wọn sọ̀rọ̀ dáàdì kàfáyà àtàná yóò kọ́kọ́ di òkèlè tí ń jẹ yóò kọ́kọ́ dúlẹ̀ náà ẹgbẹ́ ọmọ kíláwá rí kíláwá rí ẹni bèrè pé ẹ oṣù kọ́ àwọn ọmọdé ṣe dàkà nàmbà ọgbọ̀n ìdíkọlẹ̀ hàn yóò jòrò náà bí ọba tètè mẹ́ bẹ́sẹ̀ máa yanjú ara rẹ̀ pẹ̀lú ọmọ tí ó dà wọ́n pọ̀ ọkọ̀ tẹ̀kejì náà padà fìkí ọ̀nà padà lè tó alába dé lẹ́yìn náà ìjọba yẹ́sìn agbàgbé ẹ̀ ah dìbọ́sí àti dìbọ́sí wọ́n gbàgbé ìjọba yẹ́sìn ẹ̀yẹ́ tí wọ́n máa sọ̀rọ̀ burúkú rántẹ́sọ̀rọ̀ wọn wọ́n mọ̀ wípé ah ajé àní sọ̀rọ̀ yìí alẹ́jì ń tọ́jú tọba sọ ọba parọ́ mọ́ tọba tọba sọ àwọn aláìsí ẹ̀ka àti ìbálẹ̀ ìjọsọ mọ́ yọ wàá hun rẹ torí pé inú àwọn méjì lè ṣúra wọn oníbẹ̀ bá fẹ́ra yín tẹ́lẹ̀ náà iná màlẹ̀ mọ́mi ló náà nípa ọmọ lọ́sìn yìí ẹ̀rọ ẹ̀dọ̀ torí pé ẹ̀kọ́ra yín lẹ̀ ẹ̀rọ ti dáadáa tó gbà yín pọ̀ nínú táwọn àlùfáà sọ òun náà ni pé wọ́n ní wọ́n ní jogún ara wọn wọ́n ní pékin wọ́n ní jogún ara wọn abẹ́lẹ́ wọn nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́sà ìṣàánú wa àwọn ìka wo ni obìnrin lè torí ẹ̀ kọ̀kọ́ lẹ̀ alìkúrò tọ̀bí ayé ìfẹ́ rẹ̀ sílẹ̀ ní ẹ̀rọ mọ́ ìsìn ń dáadáa sí ọ ẹ̀wọ́ mọ́jẹ̀mú ọkọ yìí ń ṣe dáadáa àmọ́ ìfẹ́ rẹ̀ ti kúrò ní ẹ̀mí rẹ̀ tọ́ arábìnrin kan wà anábì anábì ní ẹrú di ìlàwó àdókàtà ọgbà tó fi ṣe sadaki lọ́rábìnrin dá padà fún ọ̀dẹ̀ dá ọgbà okun ńlá náà ọ̀dẹ̀ dá padà fún. ẹ̀sùn mọ̀ pé ó sílẹ̀ sí ibi ṣe gbogbo kan wà lẹ alẹ́bìnrin iṣẹ́ ẹ̀sùn fún iṣẹ́ ìsìn wà rẹ̀ fún wà rẹ̀ dà ó ní àmọ́ ẹgbẹ́ bá ti nílọ̀ kan báyìí ìmọ̀ kú bẹ̀rẹ̀ yìí. ìwà fẹ́ kí n máa ṣe lọ́ọ̀ nípasẹ̀ rẹ̀ tó fi wá wọn ná tó bá tẹ̀lé fẹ́bìnrin àní ìrọ̀lọ́wọ́ fi jẹ́ẹ̀jì tọkọ rẹ̀ bá ti ń ṣe bọ́ tó òṣìṣẹ́ mú tí ò kú kò lábẹ́ ọkọ rẹ̀ ó lè rí apc oníbà wọn dé nǹkan mọ́ra nínú jákèjì àwọn yorùbá nation kọ́yà tètè kọ́lẹ̀ àwọn jálà fi ti ń gbàdé ti ń gbẹ́ra kọ́yà tètè kú lábẹ́ àbájáde ẹni bá ti ìfọ́ọ̀fù okùn ń bẹ ẹwà tó ṣe náà o torí ọmọ ẹ̀ka àwọn àfẹ́ àwọn bá sọ̀rọ̀ tó bá lóhùn òṣù náà tọ̀ bọ́ bá kú náà ọlọ́wọ́ tọ́jú ọmọ àbí okùn bẹ̀ obìnrin tọ́jú pé wọ́n ní kò lè bí mamá àgbẹ̀rọ̀ kọ́lẹ̀ àáfẹ́ ayé mi ni ọkùnrin tó ní kò lè bí mamá ẹgbẹ́ bẹ́ẹ̀ kankan ìtọ́jú tó ṣe nínú ara wọ́n ní ìyàwó yẹn ó lè fi arákùnrin yẹn lẹ̀ tọ́ba ṣe ni ó ti wá dópin torí ó lẹ̀tọ́ láti lọ́mọ yọ́wà jẹ́ kádàrá àtàdáwò fáwọn méjèèjì lẹ́yìn náà obìnrin tí yíó lọ́wọ́ níbi sinálẹ̀ àbọ́kùnrin tọ́lọ́wọ́ níbi sinálẹ̀ wọ́n ni àlèkọ̀rà wálẹ̀ kọ́lọ́bà kó àrùn wálé wọ́n ní àrùn tí ń ṣe ọkọ tó pa ìyàwó àrùn tí ń ṣe ìyàwó tó lè pọkọ hiv lágbègbè àbáwọn àrùn míì náà wọ́n ní èyí nítorí ẹ̀fin márìjìlẹ̀ pẹ̀lú fẹ́ẹ̀sì wọ́n ní bọ́kùnrin ọba ti lágbára láti báyàwó láti tẹ̀mọ́ wọ́n ní ìyàwó lè kọ́lẹ̀ nítorí ẹ̀ kọ́ọ̀rọ̀ àmọ́ ṣe sùnà obìnrin bá lọ́kọ̀ọ́ ọ̀gbẹ́ ìsúnmọ́ ọmọ wípé ẹ̀ ní súnmọ́ ọmọ wọn ní kọ́kọ́ lẹ̀ torí díẹ̀ bá ti súnmọ́ ọmọ kọ́ máa sọ̀sùn náà lókun wọ́n ní tí ọkùnrin bá yẹ̀ wọ̀n tí wọ́n ti dájú ẹ̀wọ̀n fún pé ó lo twenty five years lẹ́wọ̀n wọ́n ní ìyàwó rẹ̀ ó lè béèrè tàláàkì tí ọba lè mára dúró wípé kankan òun kan yọ òun lẹ̀ kí wọ́n fò òun lẹ̀ lọ́dẹ̀ lọ àdúyàwó náà lọ́wọ́ ẹ̀wọ̀n ni ọkọ̀ ọ̀fẹ́ lómi wọ́n ní bí ọkùnrin ọ̀bá rí owó ọbẹ̀ sílẹ̀ mọ́lé ẹ̀yìn ọ̀yá kò síṣẹ́ kò ságbọ̀kànlé wọn ò jẹ́ lówó ẹ̀yìn kò sí ní báńkì kò síṣẹ́ tó lé sí tó gbèrò ọkàn wà ó jí sílé ayé kò sí nǹkan kan lọ́wọ́ rẹ̀ kò dẹ̀ síṣẹ́ tó lé ṣe ọwọ́ àti pé ìyàwó lókùn ti bọ́ ara rẹ̀ àtàwọn ọmọ for years wọ́n tẹ́ bá ti fún obìnrin yẹn kó fi kíní kó pè lábẹ́ ọkọ rẹ̀ àmọ́ tó bá lè má lè nǹkan kàtà tó máa fi má lè jẹun àtọ́mọ́ rẹ̀ pé gbòdòkó tó máa mi mo ti jòkó tó kọ́ mi wọ́n ní kò burú àmọ́ tó bá ṣe dìfọ́ọ̀sì kọ̀ ṣe ọ̀ lábẹ́ ìṣẹ̀lẹ̀ àwa obìnrin tí ọ̀rọ̀ nínú ilé ọkọ ń bọ̀ ọkọ sì rí ọkùnrin nínú ìyàwó ẹ̀ péńté táwọn méjèèjì tó ń bára wọn sùn lọ́wọ́ kìí ṣe kí bọ́lá ọba wọn lábẹ́ aṣọ ìbúra o àlẹ́ àl kìí ṣe kí bọ́lá oṣù lẹ́kọ̀ọ́ bá wọn nínú ilé ìfẹ́ lágún o kìí ní gbígbáyá orí wọn tó wọ́n kí ṣẹra wọn ìyẹn kan pè ní ṣìnà wọn ìjọ́n pè ní ṣìnà ni pé ó rí tí ó kí kálámù rẹ̀ bẹ kòkó pàdánù láì wọ́n ṣe ń ṣe é lọ́sí lọ wọ́n ṣe ìyàwó wa padọ́ pé ọkùnrin ni ọwọ́ agbanìkalẹ̀ ọ̀hún ni nìkan ni ọwọ́ sọ fún ìyàwó pé ó ti ṣe ṣìnà ìyàwó lòun tọ́ba lọ ní ẹjọ́ ó gbúra lẹ́mẹ̀rin ó fi jẹ́ ìdílé lérí tó rí ọwọ́ ṣípò lẹ́lẹ̀ karùn-ún bí kọ́lọ́ ọba aláàkó fi ìbínú rẹ̀ bọ́ọ̀lù tọ́ba parọ́ arábìnrin yẹn arábìnrin yẹn náà òun náà fẹ́ ó jẹ́ ìdílé lẹ́mẹ̀rin wípé arákùnrin kankan ọba òun láti pọ̀ tó máa jẹ́ pé lọ́wọ́ kọ́lọ́ fi ìbínú rẹ̀ kó fi bá òun lò àwọn méjèèjì wọ́n wà túká the first instantly wọ́n túká ẹsẹ̀kẹsẹ̀ kálukọ́ máa lọ torí pé ntọ́kọ rí yẹ kò sí é gbẹ́kọ̀ lẹ́nu ma ìyàwó ti dìlá ìfẹ́ gbogbo yìí kò ní bẹ́ẹ̀ abáwo bẹ́ẹ̀ ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa àwọn àlùfẹ́sì oye wọn ni kádàkùn tuntun lọ́wọ́ bá the first oye solution ni nígbà tí ikú bá súnmọ́ àbí tá a lọ tó kú súnmọ́ àbí tí àárẹ̀ súnmọ́ tó lọ balẹ̀ mọ́ tẹ́lẹ̀ pé pátánléke wàhálà ìbànújẹ́ ìrònú láti lórí ayé tí ayé wá súnmà the first wá wá as a solution wípé ọ̀dà àwọn yíyá tàfàrọ̀ ọ̀kọ́ gúgínì lọ ìpín lámì sáàtì ọlọ́wà gbé the first wá kọ́mọdé solution wípé kálukú yín ẹlọ́lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run tó bá ti lọ́lọ́tọ̀ọ̀tọ̀ tó bá jẹ́ pé ìdẹ́dà yín náà bára yín mu ẹ̀yin méjèèjì ẹ̀jẹ̀bi ọlọ́run ló wọ́n padà rọ̀ yín lọ́rọ̀ owó fún ọkọ yẹn ní ìyàwó tó dáa owó fún ìyàwó yẹn náà ní ọkọ tó dáa wọ́n wà bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan ọlọ́lá níbi tí wọ́n wà ìtọ́lọ́sọ nìyẹn àmọ́ tó wájú pé ìwọ lọ́sẹ̀ ìwọ lọ́sẹ̀ aburú fún ayé ìyẹn ló fi lé lọ ó ní ọlọ́dọ̀ tó fẹ́ wáyé níyì ọlọ́run dòdò ọ̀hún tó wájú pé òun sì já ọmọ àlẹ́ tó jọ kọ́lẹ̀ tó fi sàbò sí ọlọ́run dòdò ẹni tó bá lọ abẹ́rẹ́ nínú àná ẹni kọ̀ọ̀kan wa àbẹ́rẹ́ òtí báyà tẹ́yìn tí dágbére fún ìyàwó tẹ́yìn tí dágbére fún ọkọ̀ ọlọ́mọdé ọ̀sẹ̀ bẹ̀sẹ̀ wa ìfẹ́ tá a máa lò sùúrù ìfaradà